Five five zero five nine. Five five zero five nine. Oh, I like the magic number now. Five five zero five nine. Only a banana connect to, connect to, connect to. Only a banana connect to. Five five zero five nine. Ah, Rubicon the movie. Rubicon Agbedemeji. Point of no return. how to make a perfect bowl of love, a perfect blend of taste that brings every ingredient to life. The unique aroma that rejuvenates your senses, mm. the heartwarming deliciousness, and the satisfaction that comes from every bite, which makes you say, hmm, I love my Indomie. is the list of excuses that will no longer be accepted. eh otajigbe eh, eh beg, eh beg, give me your hotspot i want my data but this one too much please could you put your wi-fi on i'm out of data and the recharge card seller has closed oh i would have recharged though but i can't find my wallet <laughs> please i've got cramps and i can't get up can you share your hotspots oh no don't know where my internet token is and I need to quickly buy data. Please, could you share your hotspot till I find it? Hey, Jumbo, I will buy data, but that recharge card seller need to ever get change. How good one? Now there's really no excuse to ever be out of data with Globe Borrow Me Data. Dial star 321 hash to borrow data now and pay later. I beg, I share your hotspot. This rain bad. Make thunder no go fireman. <laughs> the largest data network, Globe, grandmasters of data. sinimá aládùn kùbìkan kùbìkan àjọ máa wò ó ní sinimá aládùn ìka alágbàjù kùbìkan àjọ máa wò ó ní. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọ máa wò ó ní. Saheed Balogun Yinka Ayefẹlẹ Kọ́lá Olóòtú Mr Macaroni Wòlí àgbà Ricardo Agbo Akin Lewis Abọ́ládé Salami Saheed Mr Scott. Táíwò Ìdẹ́kúnlẹ̀ pẹ̀lú Bukky Arugba Samuel Gbèsàmí Fahid Akintayo Adébáyọ̀ Fálékè pẹ̀lú Beno Ben. Àjọmáwo ni àjọmáwo Rubicon Rubicon sinimá aládùn àjọmáwo Rubicon Rubicon sinimá tó ládùn àjọmáwo Rubicon ni àjọmáwo ni àjọmáwo Rubicon rubicon agbede agbẹ̀dẹ̀méjì láti wọ dr adébáyọ̀ Falike. ks motel total garden àti fresh fm music house challenge ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of december ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira pẹ̀lú ìlú owó ìwọlé rubicon agbẹ̀dẹ̀méjì kò ṣeé má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ojú lọ́nà. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. ó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun nǹkan fìdílé ká jíjọ gbọ́. gbọ́ Ajaabale lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bomi kò dẹ̀ ṣe tá a mi sí ògidì Ajaabale ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ Ajaabale lórí Fresh FM. ṣé wọ́n ní kì í jóni lọ́wọ́ kì í jóni lẹ́nu òkèlè bí iyán ò sí ẹ mọ́ fọkàwé yán o iyán ló ń jẹ ọkà lóògùn Fresh FM ni wọ́n ń pè bí ajá àbálẹ̀ sèré o ajá àbálẹ̀ tó kárí ilé tó kárí oko káàkiri àgbáńlá ayé káàfàtà nbí torí yín ni ìròyìn nílé lóko tó fi dẹ́yìn odi gbogbo bí wọ́n ti ṣe kọ́ kalẹ̀ rẹpẹtẹ nírabájì gan ní serere wẹ̀rẹ̀rẹ̀ sínú àwọn ìwé ìròyìn wa lójoojúmọ́ báwa ti ṣe máa ja pèpèpèpèpè bí àpò èlùbọ́ sí apá ọ̀dọ̀ tiyín nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ ìwé mẹ́rin là á mọ́ kó wá de o tọ Nigerian Tribune ara ìwé wa ìwé yín nìyẹn Daily Sun ìwé wa ìwé ìròyìn yín The Punch àti Vanguard bó kẹ̀dẹ̀ ṣe kẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ ṣe ń wà kẹ̀dẹ̀ náà nìyẹn kẹ̀dẹ̀kẹ̀ tọ́ ẹ tún káàbọ̀ sínú ọjọ́ ológo tòní òní ogúnjọ́ oṣù kejìlá ọdún twenty twenty one lẹ́yìn ikú olúwa wa tọ́ àkú ọjọ́ ajé yìí àrítàjé ṣe lágbára lọ́wọ́ elédùmarè tọ́ ẹjẹ́ àbẹ̀rẹ̀ o ajá àbálẹ̀ ó ti yá no time to check time no time to waste time adébáyọ̀ fálékè yín rèé o kàkà kí olódùmarè ti ń fi gbogbo ìgbà fọn rere sétí ayé kí làwọn ìwé ìròyìn wí fún tòórọ́ òní gẹ́gẹ́ bí ìṣe wọn bó làwa náà ó ti kà á gẹ́gẹ́ bí ìṣe yín gẹ́gẹ́ bí ìṣe tiyín ni kẹ́yìn náà ó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́yìn náà ó sì gbọ́. Hmm. COVID-19 eléyìí tí ń dẹ́rù bayé lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti gbé mọ̀ràn kalẹ̀ ìmọ̀ràn àti rìnrìn àjò láti ibìkan bọ́ síbìkan fáwọn èèyàn ní ìpínlẹ̀ Èkó àtàwọn èèyàn láwọn ìpínlẹ̀ tí ń bẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà àmọ́ o bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó dàbẹ̀ ń pé ọ̀rọ̀ covid-19 ó ti gbìnàyà ó ti gbanájẹ káàkiri àwọn agbègbè tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà gàdàgbà gàdàgbà ní ọkọ̀ lákòrí sí ìta gbangba the punch fún ti òórọ̀ òní abẹ́ẹ̀rí ní ìta gbangba ìwé ìròyìn Vanguard ọ̀gágun àgbà kan tẹ́nu ẹ̀ tọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ sétí Muhammadu Buhari láàrin oṣù mẹ́fà péré Buhari o bọ́ ọ bá fẹ́ mópin dé báyìí sí ètò ààbò ó lè ṣe é kí ni à ń da ọdún o ìròyìn yẹn ni ọkọ ní gàdàgbà gàdàgbà sí ìta gbangba Vanguard fún tòní o bákan náà ara àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé báyìí ò gbà lórí àjà àbálẹ̀ yọ̀ọ̀rá ààyè ìjókòó ṣé ti gbọ̀ yín lórí ògbẹ́nu tán òun náà ni ìròyìn kan láti ìpínlẹ̀ Ògùn wọ́n ní lọ́kọláya kan bàbá àti màmá ni wọ́n gbé ọmọ oṣù kan jòjòló ẹ̀jẹ̀ ọ̀run wọ́n gbé ta ẹ̀ á béèrè pé èló ni wọ́n ta ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty thousand only ni wọ́n ta ọmọ tuntun jòjòló ẹ̀jẹ̀ ọ̀run èèyàn ní ìta gbangba ìwé ìròyìn Vanguard lóòrọ̀ yìí bákan náà àwọn kànáńkòrí agbébọn bandit wọ́n tún pa èèyàn méjìdínlọ́gọ́ta fifty eight Boko Haram ní Kaduna Boko Haram ní Borno wọ́n ṣe ṣáàka eléyìí tó kọjá àfẹnuròyìn Edua gbà wá nínú gbòsgbàsí ó ní ìròyìn yẹn ní ń sọ o Chekwas Okorie ti kó ó ti rò Chekwas Okorie ní kò sí ààrẹ kankan láti apá òkè ọya tí ó ṣe tán láti ṣe àtúntò orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tẹ́yìn ń pè ní restructuring yẹn ààrẹ kan á wá láti apá òkè ọya tí ó mélèyìn ò gbọ́ àbí tí ó mu sà bí oògùn lórí ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so mímọ já ọgbà ẹ̀wọ̀n ní gbogbo ìgbà ìjọba àpapọ̀ ti gbé ikọ̀ amúṣẹ́yá kan joint tax force kan kalẹ̀ eléyìí tí ọmọ mójútó ìkọlù àìbámọ̀ bọ́ba tún fẹ́ wáyé láwọn ọgbà ẹ̀wọ̀n nílẹ̀ yìí ẹ jẹ́ mú ìwé ìròyìn punch kí n tún wo ohun tí wọ́n kọ sí signboard ẹ̀ tí wọ́n rì mọ́ta gbangba ìwé ìròyìn ọ̀hún orílẹ̀-èdè Togo Benin Republic àti Niger wọ́n ní wọn ò san tó fún iná ọba tí à ń pèsè fún wọn ní orílẹ̀-èdè Nàìjíríà àjọ tí mójútó iná ọba nílẹ̀ yìí àwọn ni wọ́n túnú àṣírí eléyìí o ìròyìn ọ̀pọ̀ rẹpẹtẹ àkòrí ẹ̀ nìkan mo tí ì fún yín o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sí ìta gbangba punch fún tòní still on ajá balẹ̀ ajá balẹ̀ a rí ìròyìn kà ní ìta gbangba Nigerian Tribune láti ilé Ìbàdàn ní àhín tó pé àkànṣe àkójọpọ̀ ìròyìn kan rèé àmọ̀tẹ́kùn ti mójútó ètò ààbò nílẹ̀ yìí ṣé wọ́n ti ṣe dáadáa látìgbà yìí kí ni ìgbéléwọ̀n wọn láti ìgbà wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣe so far so good ni àbí so far so bad ìròyìn yẹn wọ́n kàn rọra fi họ ha para ní eh, ìta gbangba ìwé ìròyìn Nigerian Tribune fún tòní ìròyìn onígbé gírì gírì àmọ̀tẹ́kùn ní í jẹ́ bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ agbèfọ́ba ti ń dènà gbígbé lílò àti títà rírà fínfín lílá mímu rúnrún wọ́n ti mú arábìnrin aboyún kan wọ́n sì gba egbòogi burúkú tó pé kílógíráàmù ẹgbẹ̀rún mẹ́rin four thousand kilogram egbòogi burúkú kan ní wọ́n gbà lọ́wọ́ àwọn karambani tí wọ́n fi ń ṣokòwò láwọn ìpínlẹ̀ mẹ́jọ kan ní orílẹ̀-èdè nàìjíríà Nigerian Tribune fún tòní lọ́kọ́ ní àkòrí ní ìta gbangba Vanguard tí mo tún gbámú a ìròyìn bẹ́ẹ̀ níbi tí bàbá kúkà ti sọ̀rọ̀ bàbá ní ẹnìkan ipò hùn má gògò lẹ́nu àìsí ìjàgbémọ́ ní tibí kó gbé tọ̀nà fún ẹ̀mí ìbẹ̀rù ìmọ̀ ìjayà ìmọ̀ dáyàjá ni ní ìgbìyànjú àti kóni lẹ́rú èmi ọmọ sọ̀rọ̀ ni o in Jesus name ìmọ̀ sọ̀rọ̀ títí àìsí ìdájọ́ òdodo àti ìjọba burúkú tí ó fi wá bí wọ́ sí bàbá kúkà ló kù gírì bí òjò sí ìta gbangba Vanguard fún ti òórọ̀ òní tán ní ìta gbangba ìwé ìròyìn punch bákan náà tí mo tún fò fẹ̀rẹ̀ sí àbẹ́ẹ̀rí nǹkan ìkọlù tuntun ní Kaduna àwọn géńdé agbébọn adàlúrú wọ́n mà ní wọ́n tún ti ṣekú pa àwọn èèyàn méjìdínlógójì àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń sọnù tá a mọ̀ bí wọ́n mórímù sí lásìkò yìí láti pàṣẹ ìkọlù àwọn aráabí ìròyìn àwọn aráabí tún ti dé o ní Kaduna òun náà ní mómijé lójú ẹni níta gbangba the punch gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ bẹ́ẹ̀ bá ń wo fọ́nrán àwòrán kan nítàkùn àgbáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan ní pápákọ̀ òfurufú tí wọ́n mú mọ́lẹ̀ bí ìgbè èèyàn bá ń ki ẹ̀dìyẹ kérésì wọ́n ní ìjọba àpapọ̀ ti sọ pé àwọn ọmọ nàìjíríà tí wọ́n fi pàpakúpa ní Togo láti paṣẹ àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú orílẹ̀-èdè Togo ọ̀hún wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ àti kó wọn kú òǹbẹ̀hún kí ìwádìí ní pẹrẹwu ó sì bẹ̀rẹ̀ nídìí kí lọ́ọ́ fara dáadáa eléyìí tí wọ́n bá wà dánwò òun ìta gbangba the punch fún ti òórọ̀ òní ó mà ṣe o ìjàmbá ọkọ̀ lójú òpópónà láòkó kérésì yìí èèyàn méjìlá gbẹ́mìímì nífọ̀nàfọ̀nṣu ní Bauchi àti mọ́sọ̀ọ̀sẹ̀ Ìbàdàn sẹ́kọ̀ọ́ Elédùmarè kójọ́ kó mọ̀ máa fi ìṣọ́ àtààbò tó gbópọn kọ́ máa fi sọ wa o ẹ tún ti rí fọ́nrán kan náà eléyìí tí ń káàkiri lẹ́nu lọ́lọ́ yìí tí obìnrin sọ́jà ọmọ nàìjíríà kan tí òun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ tí wọ́n jọ ṣe àdéhùn àti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ proposal tí wọ́n gbà lọ́wọ́ ara wọn ọ̀rọ̀ mọ̀ ti já síbi tí ó lápẹ̀rẹ̀ iléeṣẹ́ ológun ti mú obìnrin sọ́jà ọ̀hún pé ìwọ ń gba proposal lọ́wọ́ kọ́pà níta gbangba ẹ̀ tún dìmọ́ra yín ẹ̀ tún jètè ìròyìn yẹn ń pé <laughs> ọmọ sí o bẹ́ẹ̀ bá dé ìta gbangba the punch ẹ bá ń bẹ̀ àmọ́ báyìí ẹ bá yọ àwa ó kà á sí etí gbọ̀nyìn iléeṣẹ́ ológun ti sọ ìdí tí wọ́n fi mú arábìnrin ọ̀hún sátìmọ́lé ṣé ìlú tí ò bá ti sófin ni ò ti ní sí ẹ̀ṣẹ̀ ẹ rántí ẹ gbàgbé ẹ gbàgbé ẹ rántí apanilẹ́rìn ọmọ ilẹ̀ wa cute biola tí wọ́n mú ń jò ní ẹsẹ̀ wọn pé iléeṣẹ́ ológun ojú òfurufú lòun ti ń ṣiṣẹ́ àmọ́ wọ́n mú un náà sátìmọ́lé wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹdẹ̀ fáwọn ẹ̀sùn kan àtẹ̀sùn kan tí wọ́n pé ó tako ìlànà iléeṣẹ́ ológun ojú òlẹ̀ yìí fi wò ó tí a kọ́ ni láti ṣèdájọ́ wọn ní akàròyìn ni o bá a bá wà kà sí etí gbọ̀nyìn ẹ̀yin ẹ̀ máa mójútó eléyìí ó kù ṣẹ́rí mo gbọ́dọ̀ yọjú wo ìta gbangba Daily Sun ara àwọn nǹkan tí wọ́n kọ sí ìta gbangba ẹ̀ òun náà ni pé àwọn aṣòfin nàìjíríà wọ́n ń yọná lẹ́nu sọ̀rọ̀ bíi Ṣàngó Olúkòso nípasẹ̀ bí ààrẹ Muhammadu Buhari ò ṣe tí ì buwọ́lu òfin tí ọ̀rọ̀ mọ́ ìlànà ètò ìdìbò electoral bill ijó ní tí wọ́n ti gbé síwájú ààrẹ àwọn aṣòfin ti ń sọ̀rọ̀ sáré o wọ́n ní kí ló ń dúró dè tí ò tí ì tọ́ bọ̀ kó sì dòfin bẹ́ẹ̀ ọjọ́ burúkú gbáà ní ìpínlẹ̀ Anambra àwọn karambà ní ajínigbé pamọ́ béèrè fowó àtàwọn adigunjalè wọ́n ní wọ́n sọjọ́ ọ̀hún di ọ̀run àpáàdé fáwọn èèyàn lápá abẹ́hún iléeṣẹ́ ọlọ́pàá sì gbá àwọn ikọ̀ gidi gan kó ajínigbé wọ́n gbá wọn mú wọ́n sì ti ń fi ojú wọn winá òfin ìwádìí bẹ̀rẹ̀ lórí ẹ̀ mọ́kànlá àwọn gidi gan kó ajínigbé pamọ́ béèrè fowó ni wọ́n tún mú ní Taraba ìta gbangba Daily Sun fún tòórọ̀ òní ni wọ́n kẹ̀dẹ̀ kọ̀ yẹn sí kẹ̀dẹ̀ kẹ́ o àjọ NAFDAC ti fún ilé ẹ̀kọ́ fásitì abuad ní ìwé àṣẹ láti máa pèsè àwọn egbòogi ilẹ̀ wa yes abadrug ó ti ṣeé ṣe níròyìn ẹ̀ ń wí Daily Sun lọ́kọ́ ní gàdàgbà gàdàgbà sí ìta gbangba ìwé ìròyìn ti Daily Sun bó ṣe jáde fún ti òórọ̀ òní o ẹ jẹ́ àwo Nigerian Tribune àárí tí ìròyìn kan pàtẹ́wọ́ tó sì rẹ́rìn músẹ́ kí Nigerian Tribune gangan kú oríire wọ́n ní Nigerian Tribune ní ọmọ ìgbé àmì ẹ̀yẹ fún nínú àwọn ìwé ìròyìn tí máa ṣe àtúpalẹ̀ àkójọpọ̀ ìròyìn dáadáa eléyìí tí kìí jẹ́ kétí aráàlú kò dì sí gbogbo tí ń lọ nílùú àmì ẹ̀yẹ ọ̀hún tọ́wọ̀ àyàmì òun náà ní ọkọ̀ròyìn ẹ̀ sí ìta gbangba ìwé ìròyìn Nigerian Tribune fún ti òórọ̀ yìí ìròyìn yẹn ó ní báyìí ẹ̀ bá yọ àkà òun fún yín o bákan náà ní ìta gbangba Vanguard àní ìdíje ti bẹ̀rẹ̀ láàrin àwọn báńkì lórílẹ̀‐èdè yìí lórí owó yá tí wọ́n ń fún àwọn oníbàárà lórí kíni àti kíni ẹ gbọ́ lẹ́kùn kẹ́kẹ́ bá a bá dé abala ibi tí a ti ka ìròyìn sí etí gbọ̀yìn dáadáa ṣẹ̀wárí ìgbìmọ̀ tẹ̀ kótó kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì láti máa rí sí ètò ìwọléwọ̀de àti iléeṣẹ́ tó ń rí sí iṣẹ́ báwọn nílẹ̀ yìí wọ́n ní wọ́n ti fi ìwé ẹ̀wí tẹnu yín síta fún Nigeria Immigration Services pé kí wọ́n ṣàlàyé kí ló dé tí wọ́n gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹni à ń gbéṣẹ́ fún fọ̀rọ̀lọ̀ consultant láti máa mójútó ọ̀rọ̀ visa àti passport orílẹ̀-èdè Nàìjíríà kí ló dé èyí àtàwọn ìròyìn míì láti ṣe tán láti kà sí etí gbọ̀nyín lẹ́kàn kẹ́kẹ́ èèyàn bí a bá dé ojú ọ̀gbagadè ajá àbálẹ̀ bá ojú aago yín aago mẹ́sàn-án kò ṣẹ́jú méjìlá ẹ̀jẹ̀ àtàtàkùnsẹ̀ ká bọ́ sí ojú ọjà lọ́hùn a mọ̀ tajà lọ́kọ̀ọ̀kan èjèèjì bá a bá tó ń tàdé a tún padà wá àlàyé nínú àwọn ìwé ìròyìn wa tó jáde fún tòní ìwé mẹ́rin ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ ẹ̀kú ìmí ajá balẹ̀ ajá balẹ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o. a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú Ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní Ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wàyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi Aláàfin park tó wà ní new express road òròkì al aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí rẹ bíi refrigerator, tv generator, microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ọlọ́run ọláyẹmí ọmọ ìlàgbẹ́mọ̀ rẹ̀ ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu <laughs> ìlú ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tù lọ́dún tuntun fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòforòfo lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítọ̀ ọláyẹbí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa bá yẹ̀rẹ̀ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta tá a pàkórí ẹ̀ ní yìí jésù kristi ti nasarati ọjọ́ tuesday eighteen títí thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ló ti máa wáyé o látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apostol ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédigbé pọ̀ lọ́lọ́run tó rẹ̀ sí wọn nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún ń da ìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ ṣáà mọ sàmí wètèwètè àmọ́ ṣá ọwọ́ rẹ gan lọ̀rọ̀ kù sí. tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́npa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún ìsọjí ìgbà ọ̀tun wo ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun ó wà yẹ kó o tún máa dágbé máa dásọ̀ ó wà yẹ bí kó o tún wà lójú kan bí omi adágún ṣe bó ti ń lọ bí ìsọjí tipẹ́tipẹ́ àmọ́ ìsọjí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìgbà ọ̀tun yìí ibi tó yẹ kó o dé ni ìsọjí ọlọ́jọ́ márùn-ún náà yóò bẹ̀rẹ̀ lógún ogúnjọ́ oṣù kejìlá yóò sì káàdì lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà fọkànkan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo nìbàdàn ìsọjí eléyìí ọyọ ìjọba akọyọ joyè sílẹ̀ gbogbo èèyàn ló fárí gbà ọ̀tún lò ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan lọ́pọ̀dún méjìlélógójì tá a dájọ́ born again sílẹ̀ pàdé prophet awolowo àti bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àtìmọ̀ràn mímí mọ́ zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kígbà ló dọ̀tun. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ni lọ́rùn. I have ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction bashorun ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́gbà two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dógún ọ̀nà ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge IJMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. Bona ọlọ́run apọ́sítù joseph ayọ̀délé babalọ́lá ọmọ àlà ilé ògbó kọjá ní ìpínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkúrí ẹ̀ ìfarahàn tí ò látàkò undeniable manifestation acts four sixteen àtijọ́ nine three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbó ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. èyí ni májẹ̀mú ọlọ́run fún gbogbo ẹni tá a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmì rọrọ yẹ àwọn ìrẹsì ọlọ́run aláyè àti àwọn olórí ẹ̀mí olókìkí ti ọlọ́run àlọ́. prophetess kayo olúbọyọ ọládẹ́jì general evangelist CAC worldwide gẹ́gẹ́ ni òde sọ́jí pastor S.O. ọ̀làdélé àrí àgbàfojú apostolic christy lágbàáyé. máa bọ̀ kájọ gbàdúrà. wà á kọrin ògo wọnú ọdún twenty twenty two all the torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń wù láti di ẹ̀dá tuntun pẹ̀lú ìgbé ayé tuntun nínú ọdún tuntun gẹ́gẹ́ bá a ṣe polongo ẹ̀ láti jàǹfààní àti wọlé séyìíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ bíi Canada UK USA tàbí èyíkéyìí orílẹ̀-èdè ní Europe lọ́dún twenty twenty two ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ tí láǹfààní àti forúkọ sílẹ̀ fún ìdí kan àbí èkejì nínú ìfàòpin ọdún online dynamics la ṣe wá fi ọjọ́ kún ọjọ́ for you not to be left out of the end of the year visa process promo December twenty four ni gbogbo rẹ̀ ó wá wá sópin báyìí that is why you are enjoined to make use of the extension before December 24th and register at online Dynamics Floor 4 Cocoa House, Dugbe, Ibadan. Tàbí lọ́fíìsì ọ̀rọ̀ ọlọ́mọ tó wà ní 25 Oyedoku Street. Àgọ́wandé Òṣogbo. Ẹ má gbàgbé pé tẹ́ ẹ bá ti ń fowó kọ́lẹ̀ lẹ́ẹ̀ma jẹ̀fà ìrẹsì àtàdìyẹ ọdún. Delay no further. Take a step now and stand up to be counted. Online Dynamics, lóní gbogbo wa ṣọdún ayọ̀. Chop rice, chop chicken. I wanna wish you a merry gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́láyà ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún máa bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lẹ́gbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing kàtún kárátà bouncy castle fífi jó ṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájọmọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọ máa wò ó ní. Saheed Balogun Yinka Ayefẹ́lẹ́ Kọ́lá Olóòtú Mr Macaroni Olé àgbà Ricardo Agbo Akin Lewis Abọ́ládé Salami Saheed Mr Sport Táíwò Ìdẹ́kùnlé pẹ̀lú Bukki Arúgbá Samuel Desami. Wahid Akíntáyọ̀ Adébáyọ̀ Fálékè pẹ̀lú Beno Ben. Àjọ wo ni. Àjọ máa wo Rubicon. Rubicon sinimá aládùn. Àjọ wo Rubicon. Rubicon sinimá tó ládùn. Àjọ máa wo Rubicon ni. Àjọ máa wo ni. Àjọ máa wo Rubicon. Rubicon àbí méjì látọwọ́ Dr Adébáyọ̀ Falẹ́kẹ̀ KS Motel Total Garden àti Fresh FM Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of December ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira pẹ̀lú ìlú ìwọlé Rubicon agbẹ̀dẹ méjì kò ṣeé má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ilé ìtura kan ti kalẹ̀ sílùú ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ ló lọ àfi bíi paradíṣe tó bá fẹ́ gbafẹ́ o pẹ̀lú ìfọkànbalẹ̀ àjò bíi lélẹ́yìí o kò láfiwé ààbò tó péye náà fi táwọn yàn ó ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákúrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́ẹ̀ máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́fẹ̀ẹ́ àdúgbò àjẹ́gbé MKO Abiola ló wà ẹ̀lú ẹ̀ló zero nine zero seven five one eight zero four three one Top Brass Motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ọlọ́run ọmọ wa lé wa ṣàánú ayé mi ti gún wà bí ìṣe rẹ̀ lọ́dọọdún wòlíì ìjọdì ní Goshenland CNS Church ọlọ́run ti sẹ̀gán dògo ni aṣọ ògo tuntun ni bàbá mi kọ́dé ládùn ní láti dáàbò gbogbo ènìyàn tó bá képe nínú ìpàdé sẹ̀gán dògo ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí àwọn tó ti ń wá lọ́dọọdún kò jẹ́ fi tàfàlà torí májẹ̀mú ògo lolúwa bá prophetess olúfúnkẹ́ ọmọwálé jp dá pẹ̀lú ìpàdé yìí ẹ̀rí ògo sì máa ń kúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ ìwọ náà darapọ̀ mọ́ sẹ̀gán dògo tọdún yìí bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ogúnjọ́ sí ọjọ́ wẹ́ẹ̀sì ọjọ́ kejìlélógún oṣù kejìlá ọdún yìí monday twenty eight to wednesday twenty second december twenty twenty one ìṣọ́ òru lọ́jọ́ o. bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́. ìpàdé yìí wà fún gbogbo àwọn tógo ti sí lọ lára wọn. gbogbo àwọn tí ò fẹ́ kógo wọn wọ̀ kàn. olúwa yóò daṣọ ògo tuntun bọ̀ ọ́. ògo rẹ yóò sì tàn dọ́jọ́ alẹ́. kò sógun tẹ́ gbẹ́dẹ́bẹ̀ tí ò ní dògo. ministry evangelist yemi david látàbúlé. pastor lẹ́kàn ajíwẹ̀. pastor paul ọláyíwọlá. àtolùgbàlejò gángan. prophetess olúfúnkẹ́ ọmọwálé jp. the nicosia cns church wà ní. aláyàkí sọgbẹ̀sán street. àbáyọ̀mí bus stop. lẹ́yìn ecobank ìwóròdì ìbàdàn. oh eight oh five six oh seven eight four oh oh. ẹ̀gán tèmi yóò dògo lórúkọ lórúkọ Jésù. ajá balẹ̀ ajá balẹ̀. Àjààbalẹ̀ ó ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ ó ti bẹ̀rẹ̀ ní rabaji gẹ́n tọ́ ẹ jí a mọ̀ mú láti ibi àwọn àkòrí tí a ti kọ́kọ́ fún yín o ẹ jí a bẹ̀rẹ̀ láti ojú ìwé kejì ìwé ìròyìn ti punch gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ lóòrọ̀ yìí tọ́ kí ni wọ́n sì kọ́ síbẹ̀ lórí covid nineteen àjàkálẹ̀ àrùn pàápàá èyí tí ẹ̀yà kẹrin ẹ̀ tó tún ti lùgbòrò pa yìí ìjọba àpapọ̀ ti gbé mọ̀ràn kalẹ̀ fún gbogbo arìnrìn àjò ìjọba èkó ti bẹ̀rẹ̀ àti fi ọwọ́ agbára mú àwọn èèyàn tó bá jẹ́ alétí lápá tí wọ́n fẹ́ jẹ́ kí àrùn ọ̀hún kó má ràn kálé ràn kákó ìjọba àpapọ̀ nàìjíríà àná òde yìí ni wọ́n gbé mọ̀ràn kalẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà pátápátá pàápàá àwọn tí iṣẹ́ wọn yìí bá ṣe iṣẹ́ kò ṣeé mọ̀ ṣe àwọn non-essential àti local and international travels pàápàá bó ṣe ní ṣe pẹ̀lú ìlànà ìrìn àjò lábẹ́lé àti sílẹ̀ òkèrè pé láòkó ọdún yìí bí ibà ti ṣe pé dídán ni iṣẹ́ yín ní ṣíṣe ẹ wá rọra mú àdínkù bá ìlànà àti ọ̀nà tẹ́ gbà rìnrìn àjò bí ọ̀bá ti pọn dandan o láòkó ọdún kérésì àti ọdún tuntun tí à ń wò lọ́ọ̀kan yìí àjọ tó ń ṣe kò kárí àti máa dènà àwọn àìsàn burúkú nílẹ̀ yìí Nigeria Center for Disease Control NCDC àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ àmọ̀ràn yìí kalẹ̀ ká pẹ̀lú bí COVID-19 àti èyí tí a mọ̀ sí Omicron rẹ̀ yìí bó ṣe ti gbilẹ̀ bí ọ̀wàrà òjò ìjọba Èkó ń tiẹ̀ ńgbà táwọn ọmọ sọ̀rọ̀ wọ́n fi ọwọ́ méjèèjì gba igbá àyà pé gbogbo ẹni pátá tọ́ba ti ya létí lápá lásìkò yìí tó ń takò òfin àti ìlànà COVID-19 gbogbo wọn ni wọ́n mọ̀ jẹ iyán wọn níṣu àtàwọn arìnrìn àjò lábẹ́lé o àtàwọn èèyàn tí wọ́n fẹ́ rìnrìn àjò lọ sílẹ̀ òkèrè àwọn agbèfọ́ba ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Bauchi àti ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Kano nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ tó níròyìn lọ lè ṣe fún ọ lórí ti COVID-19 àti ọ̀nà táwọn èèyàn ń gbà tí wọ́n fi ń tẹ̀lé ìlànà ẹ̀sà forí ara yín wọ́n ní gbogbo àwọn agbèfọ́ba látàwọn ìpínlẹ̀ ta kàálẹ̀ ń ni wọ́n sọ pé ó dàbẹ̀ ń pa àwọn èèyàn ọ̀fẹ́ gbọ́ràn o ó dàbẹ̀ ń pa àwọn èèyàn ọ̀fẹ́ gbọ́ràn kankan wọ́n ṣàlàyé pé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìwà ìgbọràn yìí ó ti fa kí ọ̀rọ̀ covid nineteen àti ẹ̀yà rẹ̀ tí ó tún ṣẹ̀ṣẹ̀ lùgbòrò pa yìí kó tún gbéra láti bí ọ̀sẹ̀ méjì sókè àwọn tí kinní tún ti kán lù lágọ̀ọ́ ara wọ́n tún ti pọ̀ sí o wọ́n fẹ́ pọ̀ pa o àjọ NCDC lẹ́gbẹ̀ẹ́ kan wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé bí ìbá ti í ṣe dandan ní kẹrin ìrìn àjò lọ sílẹ̀ òkèèrè lásìkò kérésì yìí ẹ fìdí mọ́lẹ̀ yín ẹ jẹ́ kí kankan lè yan ọ̀tá yín dè bó bá sì jẹ́ pé ẹ̀yin arìnrìn àjò lábẹ́lé nàìjíríà nínú nàìjíríà láti paṣẹ ọmọ nàìjíríà bí ìrìn àjò yín ìbá ti ṣe dandan ọlọ́run mọ̀jì arógun àsáré pé ẹ fìdí mọ́lẹ̀ yín ẹ sọdún bíi tẹ́ ẹ bá wà á ìjọba ní láàrin oṣù kọkànlá ọjọ́ kọkànléní ogún oṣù kọkànlá november twenty first sí ọjọ́ kẹrin oṣù kejìlá december fourth tí àwánú rẹ̀ yìí orílẹ̀-èdè nàìjíríà ti rí àwọn tí wọ́n fara kó àrùn COVID-19 bí ẹgbẹ̀rún kan ó lé márùndín ní ogójì one thousand and thirty-five cases ní àwọn èèyàn tí a tún ṣẹ̀ṣẹ̀ pa wọn pé wọ́n fara kó àjọ NCDC ní pẹ̀lú gbogbo èsì tí ń jáde lójoojúmọ́ yìí tó sì jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan péré sí ọ̀sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ kan péré àwọn èèyàn tí wọ́n lé ní ẹgbẹ̀rin òjìlélẹ́gbẹ̀rin àti márùn-ún eight forty five ni wọ́n ṣàyẹ̀wò fún tí wọ́n rí i pé wọ́n ti ní covid nineteen láàrin ọ̀sẹ̀ kan ní orílẹ̀-èdè wa nàìjíríà àjọ NCDC ní pẹ̀lú gbogbo eléyìí ó ti ń pè fún kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ ẹ̀ kí kálukú ó sì kìlọ̀ fún ìwà ìgbọràn rẹ̀ ní ìpínlẹ̀ Kano Kano ní lágbára lọ́wọ́ Ọlọ́run ṣe igi gogoro mọ́gun ni lójú òkèrè láti lọ làwọn ó fọ̀rọ̀ covid nineteen ṣe àwọn ó ṣe ìlànà ètò àti fáwọn èèyàn lábẹ́rẹ́ àjẹsára bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún àwọn olùgbé Kánò bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ni àwọn ò fún ní abẹ́rẹ́ àjẹsára gómìnà Abdullahi Ganduje ló sọ̀rọ̀ yìí láti Kánò lánàá ti ṣe ọjọ́ Sunday láòkò tó ń ṣe ìfilọ́lẹ̀ ètò abẹ́rẹ́ àjẹsára fún ẹni mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ olùgbé Kánò bákan náà nínú àtẹ̀jáde tí wọ́n fọwọ́ sí fi síta lókọ̀ ìjọba Kánò Abba Anwa tó jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ìròyìn ló kọ ìjọba lọ́sàlàyé o pé gómìnà Ganduje ti sọ fáwọn oníròyìn pé gbogbo ohun tí ó bá jẹ́ káwọn èèyàn fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni kí wọ́n máa kọ síta fáwọn èèyàn láti máa kà àti láti máa gbọ́ lásìkò yìí lórí COVID-19 ìjọba àpapọ̀ Nàìjíríà gbé mọ̀ràn kalẹ̀ fáwọn arìnrìn àjò Nàìjíríà sílẹ̀ òkèrè àti lábẹ́lé Nàìjíríà ìjọba Èkó ti yarí máwọn aláìgbọràn lọ́wọ́ lórí ti COVID-19 gbèsàbí káàárọ̀. náà bó o ní nǹkan. lẹ́ ọkú ah. àfaradà. lójú ewé kẹrìnlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ kan rèé ń bẹ̀ tó ti ń fa họ́ọ̀họ́ọ̀ tó sì ṣeé ṣe kó dá wàhálà lẹ̀ láàrin ilé aṣòfin àwọn èèkàn kùgbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti iléeṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rèé o gẹ́gẹ́ bí aṣòfin kan tó ń ṣojú ẹkùn gúúsù Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Kọ́lá Balógun bóyá sọdúnmọ́ ìpẹ́tọ̀ èrò tòun ó yàtọ̀ díẹ̀ lórí nǹkan tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n o ìgbésẹ̀ tòun ni pé òun rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn aṣòfin táwọn jọ jẹ́ ẹgbẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lókè pé lórí ọ̀rọ̀ ti bí ààrẹ bí wọ́n ṣe ń kọ̀ láti buwọ́ lu àbádòfin ọ̀tún tí wọ́n gbé wá láti máa fi ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìdìbò lọ́jọ́ iwájú pé kí wọ́n jọ fi sùúrù àwọn adarí kan lápá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ ìkànkùgbùkọ́nù wọn ọ̀gbẹ́ni Anthony Sanni ó ní èmi ló dé kí ló sì ṣubú tẹ ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà àtàlákòóso ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ èyí tó gbé láti lọ dúró ti àwọn aṣòfin ní koríta àṣeyọrí àti buwọ́lu àbádòfin ètò ìdìbò náà wọ́n ní agbẹjọ́rò àgbà àtàlákòóso ètò ìdájọ́ orílẹ̀-èdè wa nàìjíríà tó ń tàwọn gómìnà gómìnà kan lórílẹ̀-èdè yìí àwọn ni wọ́n wà ń di ọ̀rọ̀ o nítorí pé bí wọn ò bá dúró ti àwọn gbágbágbá yìí pé kí ààrẹ kún wọn máa buwọ́ lù ni ààrẹ ò ní kọ̀ láti máa buwọ́ lù àbádòfin náà ó ní ṣé bí ààrẹ muhammadu buhari ó ń gbé ìgbésẹ̀ àti lè mú kí ètò òṣèlú ìjọba àwarawa kó túbọ̀ rẹ́sẹ̀ méjèèjì wálẹ̀ ní ibo ni nǹkan dé dúró báyìí ètò òṣèlú ti tún fẹ̀gbẹ́ wọn gànán ọ̀mọ̀wé ẹ̀dí ọ̀láfẹ̀sọ̀ tí í ṣe ògbóǹtarìgì olóṣèlú kan òun náà tún tọ́ka rẹ̀ yìí pé ẹ wá o ààrẹ Muhammadu Buhari gbogbo àwọn àtúnṣe tó lóun ó ṣe nínú ètò òdìbò àti ètò òṣèlú ìjọba àwarawa ń ló ti tún bàjẹ́ mọ́ lọ́wọ́ yìí fún ìdí eléyìí kó ya tètè gbé ìgbésẹ̀ kó pa odà táwo ṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àwọn òǹjà fún ẹ̀tọ́ ọmọnìyàn gbogbo wọn ni wọ́n ti bẹ́ sí gbòó ta gbangba wálẹ̀ pé gbèdéke ọgbọ̀njọ́ táwọn fi sílẹ̀ bá ààrẹ bá ti kọ̀ láti buwọ́lu àbádòfin ètò ìdìbò náà nǹkan ò ní sanmọ́nà àwọn ò sì ní í gbà fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà láti máa ṣe ètò òṣèlú ìjọba orílẹ̀-èdè nàìjíríà bó ṣe wù ú wọ́n ní àwọn kan tó wá mú ọ̀rọ̀ àmọ̀ràn wá bàbá adébánjọ alàgbà pa ayọ̀ adébánjọ òun rọ ilé ìgbìmọ̀ asòfin àgbà yìí pé èwo làbọ̀ràn dúró de ààrẹ gan ṣé bí àṣẹ oníkóńdó kan náà ń bẹ lọ́dọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà yìí pé bá ààrẹ bá kọ̀ káwọn náà gbégbèsè tó lóòrìn látọ̀dọ̀ wọn kí wọ́n sì lo fẹ̀tó pàwà láti fi buwọ́lù kó dòun látọ̀dọ̀ wọn láì ní wojú ààrẹ tàbí wojú ẹnikẹ́ni ó ní àwọn gómìnà gómìnà gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà ara wọn mọ́ ohun táwọn kan sì ń tọ́ka ni pé wọ́n ní ọ̀rọ̀ gbangba làṣàtẹ̀ ètò ìdìbò abẹ́nú wọ́n ní lóòótọ́ àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ni wọ́n ti ní àlàálẹ̀ ẹgbẹ́ wọn tí wọ́n ń lò láti fi dìbò ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ gbangba làṣàtà yìí tó bẹ́ẹ̀ ti lè dòun lábẹ́ òfin lókè bẹ́ẹ̀ a pé gbogbo àbá èyí yòówù tí wọ́n bá ń lò tẹ́lẹ̀ fún òfin nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan èyí tó jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà ó gbọ́dọ̀ bomi ẹ̀rọ̀ ju gbogbo ẹ̀ ní ajẹ́ pé tí wọ́n bá buwọ́lù lókè ni gbogbo wa gbọ́dọ̀ máa lò wọ́n ní ihun tó ń bí ọ̀pọ̀lọpọ̀ nú rèé wípé ètò ìdìbò gbangbala ṣáàtàun ẹni tó bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ tó lè dáṣà mo kí nìkan ni ó máa lóore ọ̀fẹ́ àti díje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ẹ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ ojú ìwé kẹtàlélógún àti ìkẹrìnlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune bẹ́ẹ̀ sì gbá ìwé ìròyìn ti Daily Sun mú ó ń bẹ ní gbàgede ojú ewé kínní sí ìkẹfà rẹ̀ pẹ̀lú. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo bọ́ sójú ìwé karùn-ún Vanguard fún tòní ètò ààbò tí ò gbópọn mọ́ ní Nàìjíríà ọ̀gá ológun kan tó ti jagun gbébọn tì í ti sọ̀rọ̀ fún ààrẹ Nàìjíríà pé kí ló dé tẹ̀ nílé fòpin sí àìsí ààbò láàrin oṣù mẹ́fà náà a kí ló dé gan ìròyìn yẹn rèé o lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí í ṣe mínísítà nígbà kan nílẹ̀ wa nàìjíríà lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ètò abẹ́nú internal affairs tí ó sì jẹ oyè yìí láòkó ìjọba ológun tí ààrẹ muhammadu buhari tukọ̀ rẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀gágun magoro tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ti sọ̀rọ̀ sígboro lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ́hùn wípé òun ò rí ìdí kankan o tí ìjọba àpapọ̀ nàìjíríà ò lè fòpin sí ìgbésùnmọ̀mí àti iṣẹ́kíṣẹ́ iṣẹ́ àṣetánì látọwọ́ ikọ̀ Boko Haram àtàwọn kọlọ̀rọ̀ sí agbébọn tá à ń pè ní bandit láàrin oṣù mẹ́fà péré kò sí ní tó ní kíjọba ó mọ́lẹ̀ fi ọkọ̀ ìyá wọn hàn wọ́n kí wọ́n sì jáwé gbéjẹ́ fún wọn Magoro sọ̀rọ̀ yìí bó ṣe ń sọ tiẹ̀ ń go kan lẹ́ni tí í ṣe alága gbogbogbò ẹgbẹ́ People's Democratic Party ẹgbẹ́ òṣèlú alábùradà nílẹ̀ yìí dókítà Iyọchia Ayu náà ń sọ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kejì nínú ọ̀rọ̀ Iyọchia Ayu iyọ̀chia ayù yọ kókó ọ̀rọ̀ kan bóde nípa ìpani nípa àyà ìpani nípa ẹ̀sìn tí ń lọ lọ́wọ́lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí tó ní iṣẹ́ àwọn agbésùmọ̀mí iṣẹ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí agbébọn àtàwọn ajínigbé pamọ́ tí ò jẹ́ kí nàìjíríà kí ó rí mú mí làwọn nǹkan yìí ó ní ṣé nàìjíríà wá sí nípò ogun báyìí lásìkò yìí ntí iyọ̀chia ayù tí ó yọ bóde ń tiẹ̀ nu nínú ọ̀rọ̀ ẹ̀ màgòrò ó ní ẹ wo ṣé ààrẹ nàìjíríà tó ní 1983 náà kọ́ ni ààrẹ ní àsìkò tá a wà yìí ni ó ní bá a bá rántí bá ọ̀bá gbàgbé bá ọ̀bá gbàgbé bá a bá rántí nbí láòkó o ó ní ní àòkó ọdún 1983 tá à ń sọ yìí nbí ìjọba alágbádá tí Shehu Shagari tí ó ń tukọ̀ rẹ̀ níbẹ̀ lóróyè ààrẹ Muhammadu Buhari sì ni ọ̀gá ológun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé iṣẹ́ fún wípé kọ́ lọ rèé palẹ̀ àwọn ọmọkọ́mọ kan tí wọ́n fẹ́ sọra wọn di karambà ní agbébọn tí wọ́n ń bẹ ní agbègbè erékùsù orílẹ̀-èdè Chad sí orílẹ̀-èdè Nàìjíríà ó ní ààrẹ Buhari ní ọ̀ràn gẹ́gẹ́ bí ọ̀gá ológun Nàìjíríà láti lọ rèé palẹ̀ àwọn ọmọ garawa kí wọ́n palẹ̀ wọn mọ́ onílọ́gán tí àṣẹ jáde ní ọ̀gágun Buhari nígbà náà ní a gbé olú iléeṣẹ́ tí wọ́n gan máa re ìlú Maiduguri pé àwọn fẹ́ lọ rèé tẹ̀bà tí àwọn ọmọ kọ́mọ tó fẹ́ ba Nàìjíríà jẹ́ oníláàárín àsìkò péréte ààrẹ Muhammadu Buhari wọ́n kó gbogbo àwọn ọmọkọ́mọ tó fẹ́ sọ Nàìjíríà di once upon a time wọ́n palẹ̀ wọn mọ́ kò ní agbègbè òun àti ní règbèrègbè rẹ̀ tí wọ́n sì padà sí ẹnu iṣẹ́ wọn ní rabaji gan ẹni ní kí ló wá o kí ló ti yí padà lára Muhammadu Buhari ti 1983 sí Muhammadu Buhari ti àsìkò tá a wà ẹ́ tí wọ́n jẹ́ ààrẹ Nàìjíríà kí ni ò lè jẹ́ kí wọ́n palẹ̀ àwọn kọ Boko Haram àtàwọn èèyàn tí wọ́n ń dá Nàìjíríà lóró kí wọ́n palẹ̀ wọn mọ́ jáwé gbéjẹ́ fún wọn láàrin oṣù mẹ́fà èmi ọmọdé rẹ o ìròyìn ń bẹ́ẹ̀ lọ o èmi kà kẹ́hìn ní ó bàárí sí ń kà ń bẹ̀ ẹ lọ tààrà sójú ìwé karùn-ún Vanguard fún tòórọ̀ yìí. tọ́ lójú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune èyí làbọ̀ ibi tí àmọ̀tẹ́kùn tó ti báṣẹ́ dé látìgbà tí wọ́n ti dálẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá ṣeun kákí kó ṣeun èèyàn òṣèyàn àní kó ṣèyàn àwágùn òsì ní figbá kan bọ̀ kan nú wọ́n ní lórí akitiyan àmọ̀tẹ́kùn láti pèsè ètò ààbò tó lóòrìn fẹ́kunlẹ̀ kóòtù òjire ibi iṣẹ́ dé dúró òun rèé o àwọn ẹ̀kọ́ náà tí wọ́n pè ní State Security Network Agency tí wọ́n pe ìnagijẹ rẹ̀ ní Àmọ̀tẹ́kùn àpèjẹ rẹ̀ yìí wọ́n ní wọ́n ti fi ṣiṣẹ́ takuntakun láti ìpínlẹ̀ Ondo wọ Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ Ògùn tó wá dákẹ́ sí torí pé kò sí lẹ́kọ̀ọ́ wọ́n ní ibi wọ́n bá ṣẹ́dé dúró ń bẹ̀ òun rèé o ẹkùn ti ìpínlẹ̀ Ondo nígbà wọn tẹnubọ̀rọ̀ wọn ni ìwà ìjínigbé ìgbésùmọ̀mí tọ̀tún tòsìn léè tó ti gbalẹ́gbodò gboko kan tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo ńlọ ti jẹ́rọ̀dọ̀ tó sì lọ́ọ́ mumi kódà ìyàlẹ́nu lálàá ló jẹ́ yí pé akitiyan àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ó lè sáré tètè so èso rere bẹ́ẹ̀ kọmandanti wọn fún ẹkùn tibẹ̀ olóyè adétúnjì adélẹyẹ ń ló tẹnubọ̀rọ̀ tó ṣe àlàyé rẹ̀ pé wàhálà náà láàrin àwọn àgbẹ̀ àtàwọn fúlàní darandaran ó ti ń jẹ tó sì ń lọ mumi wọn ni ara àwọn ikọ̀ ara àwọn akitiyan tí ikọ̀ àmọ̀tẹ́kùn tó ti sà àti ipa ribiribi tí wọ́n ti kórè wọ́n ní kódà látẹ̀yìn ìgbà tí wọ́n ti gbé wọn sílẹ̀ tí wọ́n ti dá wọn lẹ̀ àwọn afurasí ọ̀daràn tó ń lọ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta níye ńlá wọn ti fọwọ́ ṣìkún òfin mú tó sì jẹ́ pé bíi ọ̀tàlérúgba ó dín mẹ́wàá two hundred and fifty nínú wọn ńlọ wà níbi tó gbé ń fara ṣòkò lọ́wọ́ ọ̀kan àwògedengbe ti ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ èkìtì náà wọ́n ní àwọn ti patú ribiribi o tọ́dẹ̀ pa nínú igbó táwọn sì ti gbìyànjú lórí ọ̀rọ̀ wàhálà àwọn àgbẹ̀ yìí náà ni o àtàwọn fúlàní darandaran wọ́n ní gbogbo òyìn náà ó ti ń jẹ rodò ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé lójú òpópónà iná ló ti tún di ohun ìtàn wọ́n ní báwọn ṣe ń ṣiṣẹ́ lọ sí ẹ̀ka kan lọ sí ọ̀nà ẹnubodè àlà kwara àti ìpínlẹ̀ èkìtì bẹ́ẹ̀ làwọn ń ṣiṣẹ́ lọ sí inú igbó tó pa àwọn pọ̀ pẹ̀lú ìpínlẹ̀ kogi wọ́n ní ṣùgbọ́n ó kù ó kù náà nìbọn ró àwọn ikọ̀ òṣìṣẹ́ àwọn wọn ò pọ̀ tó irinwó ń làwọn báyìí àwọn iye irinwó yìí sì rèé wọn ò tó láti lè dáàbò tó péye bo ìjọba àbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tí ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Ògùn àwọn tibẹ̀ náà wọ́n sọ tiwọn wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n tí kì í jẹ́ ká pe àgbà níwèrè ń làwọn ń lò ìpínlẹ̀ Ọ̀ṣun náà wọ́n ṣe àlàyé pé ọgbọ́n àtinúdá àti àjọṣiṣẹ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ń jẹ́ káwọn máa kápá ìwà ọ̀daràn lákàtà tàwọn náà ẹni tí ṣe ìkànkùgbù kan bẹ̀ comrade Shitu Amitolu ń ló ṣe àlàyé gbẹnu sọ̀rọ̀ fún ti ẹkùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ adarí wọn bẹ̀ kọ́nẹ̀ ọláyínká ọláyanjú retired nígbà tóun náà ń sọ̀rọ̀ ó ní tọ̀ àṣeyọrí tí ikọ̀ àmọ̀tẹ́kùn ti ṣe kò lẹ́gbẹ́ o ṣé akọ́fà nígbèrè òkun àtàgbàmọ̀ràn ń pẹ̀kún ọ̀sà tí wọ́n fi jáde wọn ò lè nímọ̀ tẹ́ni àjágbélọ́gbébọ̀ ó ní ńlá wọn fi ọ̀rọ̀ ṣe ìpè ọgbọ́n àtinúdá àti ìmọ̀jìnlẹ̀ tí adẹ́dà jogún fún àwọn pẹ̀látìlẹ́yìn kọ̀ọ̀kan táwọn rí gbà lákàtà ìjọba nípínlẹ̀ yìí ńlá wọn fi ń gbógun ti ìwà ìgbésùmọ̀mí ó ní àti àwọn ajínigbé ó ní ẹ wo ti ọ̀rọ̀ Ọ̀yọ́ town wàhálà tó ṣẹlẹ̀ ńbẹ̀ lọ lórí ti àwọn fúlàní darandaran ẹ wo ti ẹkùn agbègbè ìbàràpá àtòkè ògùn akitiyan táwọn sàmbẹ̀ náà kò lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú àwọn àjọṣiṣẹ́pọ̀ táwọn ṣe náà ni ti ìpínlẹ̀ Ògùn wọ́n níṣẹ́ gbàgbé ìṣẹ̀lẹ̀ abàmì burúkú kan tí àwọn èèyàn tọ́ka rẹ̀ yìí pé àwọn kan tí wọ́n fi ní ṣe ètùtù ọ̀la tí wọ́n lọ kó ẹ̀yà ara èèyàn dà sínú pósí lágbègbè inú igbó kan ní ọ̀nà Ìjẹ̀bú Igbó wọ́n ní gbogbo bẹ̀ ńlá wọn ṣiṣẹ́ tọ̀ táwọn sì rẹ́yìn àwọn ọ̀daràn tó wà lákàtà tibẹ̀ náà ẹni tó jẹ́ olùdarí wọn ní ìpínlẹ̀ Ògùn David Akínrẹ̀mí ń ló ṣe àlàyé ọ̀rọ̀ wọn ni táàbà tanra wa ni o lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ ipa ribiribi táwọn ti kó kò lóde wọn àwọn sì máa tẹ̀ àmọ́ o wọ́n panupọ̀ béèrè fún àtìlẹ́yìn tó lóòrìn lórí àwọn irinṣẹ́ tó tó lò léyìí tí wọ́n máa fi kojú ọ̀daràn kọ́ mọ́ bàjẹ́ pé àwọn ìbọn fìdí ẹ̀ kilẹ̀ yìnyín sọ̀daràn ńlá wọn máa lò nígbà táwọn ọ̀daràn sì ń gbé àwọn ìbọn tata gànràn kiri ẹ lọ tààràtà sójú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune. ẹni tí í ṣe bíṣọ̀bù àgbà ẹkùn Sókótó fún ìjọ Catholic Baba Matthew Azand Kuka ó ti sọ̀rọ̀ ní àná òde yìí ó ní òun ò ní í dákẹ́ o òun ọmọ sọ̀rọ̀ sókè ni títí àyípadà rere ó fi bá nàìjíríà pàápàá nídìí ìjọba tí wọ́n ń ṣe bálabàlà yìí àti àìsí ìdájọ́ òdodo láwùjọ tí ń jẹ́ nàìjíríà yìí bàbá kúkà sọ̀rọ̀ yìí o láòkò eléyìí tí wọ́n ń ṣe pọ̀pọ̀ sísìn ayẹyẹ ọdún kàùndín ní àádọ́ta àti ọdún kẹwàá wọn ní ipò ọ̀hún ní ipò aṣíwájú ìjọ bíṣọ̀bù catholic ẹkùn ti Sókótó nígbà tí ọ̀rọ̀ kan bàbá láti sọ̀rọ̀ bàbá ní ah mo wò rere lórílẹ̀‐èdè yìí mo rí i pé ìdájọ́ òdodo ò sí kankan bẹ́ẹ̀ lọ́nà tí wọ́n gbà á ṣèjọba kò yé èèyàn bálabàla bí ìkómọnú òjò ní à ń ṣe gbogbo ẹ̀ ó ní ìwà àbàjẹ́ wá pọ̀ débi wípé ọlọ́run kí ó ṣàánú nàìjíríà ni bàbá kúka ni òun rántí òun ò gbàgbé òun ò gbàgbé òun rántí wípé kò lè tó báyìí láyé jọ̀hún onígbà pé nàìjíríà gan ò ṣe kò ṣe níjọ́ náà lọ́hùn kọ̀ wá lè tó tì sẹ́yìí ó ní fún ìdí èyí bàbá rẹ nìkẹ́ni níbikíbi tó ń sọ wípé ọ̀rọ̀ tí òun ń sọ ó ti ń kira jù àbí òun ti ń kọjá àyè òun à òun ọ̀sọ̀rọ̀ jẹ́nu lọ o níwọ̀n ìgbà tó ti jẹ́ pé orílẹ̀ yìí ni wọ́n pè ní nàìjíríà gbogbo ti gbogbo wa òun jẹ́jẹ́ wípé òun ọmọ sọ̀rọ̀ ni òun ọmọ sọ̀rọ̀ ni títí títí títí títí títí ìyanu ó fi ṣẹlẹ̀ tí àyípadà rere tí ó fojú hàn ó ní àbí ṣé ó sí ààrẹ kankan tẹ́mi rẹ̀ jọ dá májẹ̀mú wípé èmi ò ní máa fọn ìhìn rere ká etí ilé ká etí ara oko àti mímú àyípadà bá orílẹ̀-èdè nàìjíríà ṣó sí gómìnà kankan tẹ́mi rẹ̀ jọ ládéhùn wípé bí n bá ti rí tí nǹkan ń bàjẹ́ tí ń dómù kẹ̀ ẹ mọ̀ dákẹ́ ni ṣé mo sọ fún olóṣèlú kankan àbí olókoòwò kankan àbí ẹnì kankan nípò agbára kankan ní nàìjíríà pé bí nǹkan bá ti ń bàjẹ́ o èmi mati wazan kuka ìmọ̀ èmi ò bá èèyàn sọ o níwọ̀n ìgbà tí òsì sí ń tọ́jọ báwọn níwájú ọlọ́run àti èèyàn èmi ò mọ̀ fi gbólóhùn mi mọ̀ ẹran kó wa létí tí ń bẹ nípò àkóso tí ń bẹ lẹ́yà tí ò lè yá tí ń bẹ nífọ̀nàfọ̀nsun tí ò rísun kankan múdélé fọmọ nàìjíríà gbogbo wọn ni wọ́n mọ̀ gbọ́ tó kíra láti etí mi àbí kí ni ìdùnnú wa nígbà tí àfowó gbẹ́gun kó jójó ore fún ni tí ò sì jójó ore tí ò pawó ore ẹ̀já parúfẹ́ eégún bẹ́ẹ̀ tì káfọ́ ó gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ ní ọ̀bálẹ́jọ́nú bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn o bàbá ni èmi ò ní í dákẹ́ o ìmọ̀ sọ̀rọ̀ lórí àìsí ìdájọ́ òdodo àti ìjọba tóníkọ́nù ńkọ́hónú ìmọ̀ sọ̀rọ̀ ta o ojú ìwé kànlá ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí. ẹ já lọ tààràtà sójú ewé kẹrìnléní ogún ìwé ìròyìn ti Nigerian Tribune Bọ́lá Ahmed Tinubu má díje dupò ààrẹ lọ́dún 2023 o ọ̀rọ̀ yìí ló jáde láti ọ̀dọ̀ ẹnìkan tí í ṣe ìkàn àkùgbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ wa Nàìjíríà tó tún jẹ́ olùdarí àgbà fún Voice of Nigeria Osita Okechukwu gẹ́gẹ́ bó ṣe mú àmọ̀ràn náà tó nípọn bí aworin wá fún ẹni tó ti fìgbà kan àná rí jẹ́ gómìnà ńpínlẹ̀ èkó tí sì ṣẹ́gun ṣoṣo ti parí ké fún ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa nàìjíríà Okechukwu ló mámọ̀ràn wá lópin ọ̀sẹ̀ làbújá nígbà tó ń sọ̀rọ̀ ó ní Bọ́lá Ahmed Tinubu ohun tó yẹni ló yẹni ó ní ipò àfọbàjẹ tí Bọ́lá mẹ́ẹ̀ Tinubu wà ó ló ti yẹ bẹ́ẹ̀ ó sì ti da bẹ́ẹ̀ kó sì jẹ́ ó wà bẹ́ẹ̀ ó ní kó má wulẹ̀ náwó sí ohun tí tó ti jù lọ ó ní àti bọ̀rọ̀ máa díje dupò ààrẹ ló lè fa àwọn ẹ̀tẹ́ tàbí àwọn àbùkù kan wá sí ara orúkọ rẹ̀ tí ò sì bójúmu tó olùdarí àgbà ọ̀hún fún iléeṣẹ́ Voice of Nigeria International Broadcast ló ṣe àlàyé nígbà tó ń rọ Bọ́lá Ahmed Tinubu ó ní ṣé Bọ́lá Ahmed Tinubu ò mọ̀ yìí pé ipò afọbajẹ ọ̀hún ń ló san òun jù ni ó ní dípò kó lọ díje dupò ààrẹ yìí kó kú ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ olóṣèlú láti lọ díje dupò ààrẹ kí wọ́n sì wọlé sọ bí elékòó ó ní ẹni tí ó parọ́ ni ó sọ pẹ́lẹ́rìí òun wà lọ́rùn ó ní ẹ lọ béèrè lọ́wọ́ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu àtàwọn èèkàn kùbù nínú ẹgbẹ́ òṣèlú APC ipe ipa tí Tinubu ti kó nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní kò lẹ́gbẹ̀ẹ́ ó lóun sì fẹ́ràn rẹ̀ gan ó ní ibi tí òun ti fún ní ọ̀wọ̀ jùlọ àti àpọ́nlé tòun ti yìí ó ní ìgbà tó ṣe àtìlẹ́yìn ńlá alágbára fún ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí Muhammadu Buhari lọ́dún 2015 ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn èkì ìbò tó ń lọ bíi aládìpọ̀ mílíọ̀nù méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló ṣe ìlérí ẹ̀ tó sì fi ṣe àtìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari tó fi wọlé sọ̀bí elékòó oníṣẹ́yìn òwá tó ó ní àìlátìlẹ́yìn tinubu lọ́dún 2003 àti 2007 ó yọ ọ́lẹ̀ ó ní ìgbà tó dé ọdún 2015 ó ló ṣe ó sì dúró ti muhammadu buhari pé òun ó ṣàtìlẹ́yìn fún ó sì wọlé sàn ó ní kí ni bọ́lá mẹ́ẹ̀ tinubu wá ń wá nídìí pé mo fẹ́ díje dupò ààrẹ ó ní àti díje dupò ààrẹ òun yóò rí bákan o kí bọ́lá mẹ́ẹ̀ tinubu tètè wá èèkàn kùgbó olóṣèlú torí rẹ̀ pé gan lágbo ti ètò ìṣèlú àsìkò yìí kó sì tí ó ń tọ̀hún síwájú bó ṣe ṣàtìlẹ́yìn fún Muhammadu Buhari lọ́dún 2015 kó tún ṣe àtìlẹ́yìn fẹ́lẹ́ kó sì wọlé sọ bí elékòó ó ní ẹ́ rí i pé nǹkan padà sanmọ́nà ipò afọbajẹ́ ó yẹ Tinubu o Tinubu mọ́ díje dupò ààrẹ o ohun tó yẹ ni ń ló yẹ ni ẹ lọ tààràtà sójú ewé kẹrìnlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune ajábalẹ̀ ìròyìn lẹ́ ń gbọ́ níkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five Oh point nine eléyìí tó kalẹ̀ sí ilé orin music house challenge ọ̀nà tó lọ sí toll gate nílùú ìbàdàn bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń béèrè pé kí adé tí sàámú gbé ojú rẹ̀ pamọ́ mo ní mọ́tò wò láfàwọ́dá ẹ fìyàn sílẹ̀ <laughs> mọ́tò wò ní àfàwọ́dá ẹ sá ń gbóhùn sàámú kò sí wàhálà kí ẹ ṣe sàámú alájọ o sàámú gbèsàbí ni o òde kéléyìn ó bá wọn. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tí ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa níkànnì Facebook Fresh FM ẹ fọ́lò wa àwọn tí wọ́n ń bẹ nínú ọkọ̀ tẹ̀síwájú yìí náà máa àǹfààní tí wọ́n jẹ ọlárẹ̀wájú ni gbogbo wa ń jẹ́ nínú ọkọ̀ tẹ̀síwájú Fresh FM ọlọ́mọ ṣe á lọ lára ẹ̀yìn bẹ́ẹ̀ bá ti fọ́lò wa ẹ láìkí péèjì wa ẹ wá mọ̀ ṣí à ajá àbálẹ̀ àtàwọn ètò gbogbo tí à ń gbé sáfẹ́fẹ́ àmọ́ for now ajá àbálẹ̀ ní ń lọ ní àtẹ́gùn ntí a fẹ́ kí ẹ̀yin èèyàn wa kí ẹ pẹ̀kẹ́lù tàbí kẹ́ ẹ dá sí lórí Facebook ó náà ní ti iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fi kélé gbé arábìnrin kan tí ó jẹ́ ológun tí ó wá lọ gba proposal <laughs> ẹjẹ́ a máa fẹ́ra wa tààrà lọ́wọ́ agùnbánirọ̀ n táwọn èèyàn wà ń béèrè pọ̀ àwọn èèyàn ń béèrè pé ṣé ṣé ṣé agùnbánirọ̀ ò lè fẹ́ sọ́jà ni ṣé ṣé ṣé yìí ò ní àwọn kan ní a. Ah, ṣé ìfẹ́ tún wà ní òfin ni àwọn èèyàn ṣáà ń sọ oríṣiríṣi ẹ̀yin náà ti wo fọ́nrán o ìwọ ti ṣe sọ́jà rè navy ẹ̀yin ẹ ọ ti ṣe navy o ti ṣe ológun orí omi àwọn òfin tọrọ mọ òfin yín ṣé ń gbé èèyàn ti gbàṣẹ ṣe ìlànà bá ń wà nílẹ̀ tí wọ́n ti gbé nílànà kalẹ̀ pé ẹ̀yin bọ́ọ̀ bá gbàṣẹ o àfẹ́ ẹ̀sìn mẹ́rin kẹ́ ẹ mọ̀ display lọ́ọ̀fù ń ta gbàgbà o torí mo rí kóòdì iléeṣẹ́ ológun army. béèyàn béèyàn bá fìfẹ́ hàn hmm. sólólùfẹ́. Hmm, gẹ́gẹ́ bí ológun. gẹ́gẹ́ bí ológun kì í ṣe ìlànà tó gbé gbà yẹn. ìfẹ́ ti odò ìfẹ́ ó ti rúbò lójú. again. odò ìfẹ́ ó ti rúbò lójú. ìwọ ń sọ̀rọ̀ bíi navy naval officer ni o ìwọ ń sọ̀rọ̀ bíi ọ̀gá ológun o ti fi sentiment si wọn ò pé kéèyàn má lọ ya wọn ò sì pé kéèyàn má lọ kọ. ṣùgbọ́n àlàálẹ̀ wà ok pé ìlú tí yóò sófin ẹ ṣe ò ń bẹ. ok ṣe ńgbà ọgbà ṣe sọjà ṣé wọn ò ka òfin kù ọ. ẹ ara nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ gbà ó rí pé bá a bá ra ọkọ̀ àwọn ìwé kan wà tí wọ́n máa ń fi sínú ọkọ̀. ok gẹ́gẹ́ bíi manual ọ̀pọ̀lọpọ̀ gbàlà á wò pé manu àdìdìrín wo ṣé ẹ̀yin lẹ́sẹ̀ máa wá kọ́ mi ibi tí màá gbéjú díẹ̀ ni hmm. ájú sẹ́gbẹ̀ kan hmm. bákan náà tọmọ bá fẹ́ ṣe waec àwọn òfin tó de tó tu tó dé hmm. wọn á ti kó síwájú wò ó dáadáa bọ̀hún ò ní wo bẹ̀ ibò mi wọn á kẹ̀ sáìn ní máàkẹ́ lásán ó ti jẹ lọ. àbí bọ́mọ nàìjíríà bá lọ gba lóònù ní báńkì sórí àwọn tí a máa kọ ìwé agirimẹ́ǹtì àìkàtà ẹ̀ tètè bá ń gbówó ni. àní mo ní ìdówó lórí ọjọ́ ìgbà tí wọ́n bá fi náà ẹ̀ wá gbé e ìgbà yẹn ló máa rò pé kí ló dé ṣó wàá le tó yẹn ah, ó le jù bẹ́ẹ̀ o àlàálẹ̀ ni ẹ ò ṣe dórí afẹ́fẹ́ ǹsẹ̀ kó máa sọ pé <laughs> ẹ ò ní lọ́jọ́ bí ìyàwó mi olólùfẹ́ mi mà dàní kíní kankan ọmọ ọmọ yẹbi ọmọ kíní kankan bí àti ẹ̀kọ́ olólùfẹ́ làfẹ́fẹ́ gan-an <laughs> ọgá o alaalẹ̀ rẹ o ṣé ọ̀dà ṣe lè báyìí má kọjá bí lálẹ́ àìtẹ̀lé alaalẹ̀. ẹ̀yin ẹ̀rọ wa lórí Facebook ọ̀gá ológun tí mo gbé wá bí àlejò yín lónìí. ta ló gbé wa ọlọ́run màlẹ́ kó báyìí wọ́n ké síbi látàlámàlà àbí látọ̀jọ́. ó rí i pé cute biola náà apanilẹ́rìn skitmaker biola. ìgbà táwọn yẹn sọ̀rọ̀ ńgbà yẹn tí mo fèsì fún àwọn kan orí bákan lára wọn wọ́n plọ́ọ̀gì eyín mọ́ láàánú ah, mo dẹ̀ ra mo dẹ̀ gbé kọ́mẹ̀ntì mi mo sì gbé wálẹ̀ lẹ́rọ̀ kó má bàa di wàhálà ẹjẹ́ àmọ́ èrò ọkàn ti yín àwọn olópinion àwa kàn set agenda ni ó yá lórí Facebook ẹjẹ́ àkàǹkan látọ̀dọ̀ yín afẹ́tajà ajá àbálẹ̀ à ń padà bọ̀. ajá àbálẹ̀ ọmọ ẹni lọ́jọ́ ọ̀lẹ́ ni tá a bá wá ń gbèrò láti ṣètò ọjọ́ ọ̀la tó dára fáwọn ọmọ wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ti kalẹ̀ sílùú Ìbàdàn lórí Academy International School iléèwé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye agbègbè ìkẹ́kọ̀ọ́ tó mọ́ tónítóní yàrá ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́nsì àti kọ̀ǹpútà tó jíire tó fi mọ́ ètò ààbò tó rẹ̀sẹ̀ walẹ̀ àǹfààní ohun amáyédẹrùn sì ti wà fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama nursery primary JSS one DSS one a sì ń ṣe ìdánwò ìgbaniwọlé lójoojúmọ́ àǹfààní owó ìrànwọ́ tó ń bẹ fún gbogbo àwọn ọmọ tóbi wọn ọ̀rọ̀ wọ̀họ̀rí tó lórí academy bẹ́ẹ̀ ni lórí academy international school a wà ní number forty six a and b tòkunbọ̀ orogún ìbàdàn tàbí kẹ́ ẹ pè wá o oh eight o oh three three five two one o oh five one glory academy international school fún ìmọ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye àrìnlọ́nà the apostolic church nigeria ibadan metropolitan area lọ́nà territory ló ń pe oníkojúkọ ẹ̀dá sí ìpéjọpọ̀ mímọ́ ẹlẹ́ẹ̀kẹtàlélógún wọn twenty third annual ibadan metropolitan areas convention wọn tí yóò wáyé ní friday twenty fourth sí sunday twenty sixth december ọdún tí a wà yìí kókó ọ̀rọ̀ ìpéjọpọ̀ mímọ́ pípa ìṣọ̀kan tiẹ̀ mímọ́ ìwé fẹ́sùn oríkẹrin ẹsẹ̀ kẹta. aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ friday mẹ́sàn-án àárọ̀ sátidé pẹ̀lú aago mẹ́jọ àárọ̀ sunday ni yóò máa wáyé wáyé ní ìbàdàn metropolitan area convention ground tó wà lẹ́yìn pápákọ̀ òfurufú ìjọba àpapọ̀ alákíá ìbàdàn akọ̀wé ìgbìmọ̀ ìpéjọpọ̀ mímọ́ náà ni overseer pio ọláfimíhàn pastor ceo ọdẹwọlé ni alága ìgbìmọ̀ ìpéjọpọ̀ mímọ́ náà pastor zedo olùgbàsẹ̀ jp alábòjútó ìpínlẹ̀ ìbàdàn àti alága àwọn ìpínlẹ̀ tó ń bẹ nígboro olú ìbàdàn lolùgbàlejò sí bàbá wa dr es awojide jp igbákejì ààrẹ ti ìjọ apostoli náà àti alága agbègbè lọ́dà náà máa súre fún gbogbo ènìyàn ọ̀rọ̀ wa ó sì dayọ̀ lórúkọ jésù. Ooh. Though the foundations be shaken and the roots be shattered, I will heal thy land. Though the hills tremble and the mountains tumble, I will heal thy land. December's retreat 2021 is here with the theme I will heal thy land. Powered by the Holy Ghost through the Potter's House Christian Mission, Ibadan, Nigeria, ministering Broshagun Ario and other anointed servants of God. Date is Tuesday, 28 December 2021 through Saturday, 1st January 2022, beginning from 11:45 p.m. on 28 December 2021. It is a marathon fasting of three hourly prayer. Venue Bedford Alata Village. Off off Ijebuode Ibadan Road, debayo Crane area, Ibadan. We shall be live on Facebook at Shagun Ario, on YouTube at Potter's House Christian Mission, and mixlr.com forward slash crossfire life. All COVID 19 protocols shall be duly observed. Though your life is filled with regrets and your hope looks all but lost, I will heal thy land. For inquiries, please call Piles on 003 369 1667 or Ni on 0817 December's Retreat 2021. I will heal thy land. ọ̀rẹ́ wa gbogbo ohun mèremère rẹ̀ nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ ló ń ráwọn ọmọ rẹ̀ nílé ẹ̀kọ́ pẹ̀lú rọrùn ṣé sànmọ́ni yìí ò lọ́tí ní dọ́dọ̀ tiẹ̀ ni. family league limited nílé iṣẹ́ alálùbáríkà àwọn làṣírí ẹwà mi pẹ̀lú àṣírí bíbò tí gbogbo nǹkan fi ń mú yẹ́s. ìwọ náà wá darapọ̀ mọ́ iléeṣẹ́ olóríire díẹ̀ lára àwọn àǹfààní tó lẹ́tọ̀ọ́ sí rèé. gẹ́gẹ́ bí ẹbí. iye owó lọ́nà ìrọ̀rùn láìléèlé nínú. ìrànlọ́wọ́ secondary àti yunifásitì rírà irú ọjà yóò kó fẹ́rà tó sì máa sanwó rẹ̀ lásìkò tó bá rọ̀ ọ́ lọ́rùn kíkọ́ni lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́. event center opposite gbaremu market sango ẹlẹ́yẹlé road ìbàdàn lọ́jọ́ tuesday twenty first december ọdún tá a wà yìí láago mẹ́wàá òwúrọ̀ royal host is imperial majesty ọba saliu akànmú adétúnjì ajé ògúngún ní sọ̀wán olùbàdàn ti ilẹ̀ ìbàdàn chairman prince yemisi adéaga president general ccii àtàwọn lọ́balọ́ba pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnrin ìlú fún àlàyé zero eight zero three three eight six one one nine six tàbí zero eight zero three three five eight four five six three tàbí kẹ́ẹ̀kan sí wa ní plot a twenty eight mọ́kọ́lá housing estate estate barak road opposite victory faith church mọ́kọ́lá ìbàdàn pè láti darapọ̀. kó ba lè di ẹbí olóríire. ó yẹ sẹ́ ṣàwọ́ bá rẹ̀ ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́. ìjọba àwọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin. jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí ó ń jọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́dá dá rẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹ sikayo olúbóyè ọládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọládélé president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ẹ̀ ìwọ ni kò má fìdí mọ́lẹ̀. Ìbàdàn City Authority Crusade ti yá fún ìṣe last minute miracle fún gbogbo ẹni tá a bá wà níbẹ̀ o Ọlọ́run wòlíì sàmójó tún máa ṣe yálò kí ìṣẹ̀lẹ̀ o. wòlíì sàmójó Authority bàbá wọlé orí òkè ògùn bọ́ọ̀lù Ìbàdàn. <laughs> Ìbàdàn City Authority kù Ẹ̀rí ìṣẹ́jú tó gbẹ̀yìn lọ́dún yìí. Lọ́jọ́ Sunday nineteenth December ní Friday twenty four. Liberty Stadium Òkè Àdó Ìbàdàn. Ní Ọlọ́run ti fẹ́ ti pàṣẹ wòlíì àgbáyé yìí pé fún gbogbo aládùúwà minute miracle. wá gba ìyanu pẹ̀lú ìtúsílẹ̀ kú ọ̀lọ́wọ́ ogun bọ́dún ti ń parí lọ. nínú ayé wòlíì sam ojú authority. bàbá orí òkè ogo. kí wọn náà bá wọn sọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ agbára. tí jésù ń ṣe nípasẹ̀ wòlíì ẹ̀. aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ sunday nineteen ní friday twenty fourth december. ní liberty stadium òkè àdó ìbàdàn. làwọn èèyàn yóò ti máa gbáré wọn. ọ̀pọ̀ ìràwọ̀ olórí ẹ̀mí ló máa wà ń bẹ̀. látọ̀rí òkè ogo àṣejì rẹ̀. ní ọlọ́run ti darí wòlíì sam ojú authority. sí liberty yàdó ìrètí àná òní dàpínlẹ̀ máa bọ̀. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókó Adams Desire ó tún dé kokoko bí ọ̀tá ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà bó ti wá kún fún agbára bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀ odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pò ó pọ̀ tí wọ́n gbé jáde iléeṣẹ́ silken limited Nations field ló ń pin tó ń ta àjọ nafdac ti jàn ló lóǹtẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero ẹ̀yin èèyàn wa ní ìjẹ̀bú north ìjẹ̀bú east àtògùn waterside federal constituency ọmọ yín ti ṣojú yín ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nílùú àbújá right honourable abdulmajid adéṣẹ́gun adékọ̀yà deputy minority whip nílé ìgbìmọ̀ aṣojúṣòfin tí gbogbo yín mọ̀ sí àtàkà tún ti ṣetán láti ṣètò ìrónilágbára fún yín ní tìwé tàgbà ó ti ń ṣètò ìgbáyégbádùn fún yín látẹ̀yìnwá ìrónilágbára tó pé ọdún ló délẹ̀ yìí o ẹ máa bọ̀ wá jẹ nínú àǹfààní ètò ìrónilágbára yìí láì fi tẹgbẹ́ òṣèlú ẹ̀sìn tàbí ẹlẹ́yàmẹ̀yà ṣe àwọn ohun amáyédẹrùn ti wà ńlẹ̀ rẹpẹtẹ lọ́kẹ́ àìmọye bíi alùpùpù mọ́tòsáìkù máṣí máṣíìnì ìránṣọ ti gbàlódé ẹ̀rọ ìlọta ẹ̀rọ amúnátàn ẹ̀rọ amómitutù bíi ọ̀rinrin freezer irinṣẹ́ gẹrungẹrun ẹ̀bùn owó ìrónilágbára tó jọjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ monday ogúnjọ́ oṣù yìí december twenty lẹ́tọ̀ ìrónilágbára yìí máa wáyé ní federal constituency office tó wà ládùúgbò adẹ́núgbà àgọ́ ìwòye ìpínlẹ̀ ògùn láago mẹ́wàá òwúrọ̀ ẹ máa bọ̀ wá pàdé aṣojú yín nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin right honourable abdelmajid adéṣẹ́gun adékọ̀yà àtàkà fúnra ẹ̀ ó ní ìgbádùn la ó fi ṣọdún a ò ní ṣọdún nù ìnira team àtàkà group ló ń kéde ẹ̀ tí wọ́n sì wí ṣe bí shit. Puma supermarket gbajúgbajà ilé ìtajà ìgbàlódé tẹ́ mọ̀ bí ẹni mowó tó ti rẹ́sẹ̀ wálẹ̀ fún oríṣiríṣi ohun èlò ilé tẹ́ ń fẹ́ daily needs bíi beverages toiletries imported wines and juices àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ilé tẹ́ nílò gan ní tààrà láti wá fẹ̀mí ìmoore hàn sẹ́yìn oníbàárà wa lọ́pọ̀ kú ọ̀yọ̀kú la ṣe ṣàgbékalẹ̀ end of the year sales promo yes for Suma supermarket end of the year promo una go enjoy between ten percent and fifty percent discount on top anything wey you buy if you sell food if you buy any good wey start from ten thousand naira you go collect ogbonga gift to enjoy your christmas and new year Now for 15th of december the sales promos go begin and it e go end for 24th of december 2021 Benny, ẹ̀yà má sọ̀fànù ẹ wá rajà ní zuma supermarket lákòókò òpin ọdún yìí kẹjà nfààní ẹ̀dínwó rẹpẹtẹ lórí ohunkóhun tẹ́ ẹ bá zuma supermarket kalẹ̀ sẹ́gbà ọ̀ṣuntókun bus stop na tó ui lọ sí sẹkítẹ́rìàtì jai ìbàdàn dem tẹ̀líwáyà na zero nine zero two five zero four seven three three zero zuma supermarket buy in quality and enjoy huge discounts. na láìláláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property ló ní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta ṣímẹ́wá ìbàdàn àbújá àti port harcourt. tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó o pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù my dear bá mi gbé náà. gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó jẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni. tọkọtìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state ímeèlì wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh. o o seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread. ha o tọ́ ni àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àtẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lórí o tọ́ ni. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fáàmì ṣe ti gbọ́ o kàkà ọmú rẹ̀ rodò afárá lókun bẹ́ẹ̀ni mi rí o tọ́ ni beeni ebe kan faami ti o re omu re rodo afara lokun mi ri o to ni èròjà tó kù lágbàdá wà nínú rẹ̀ tó ń ṣara lóore. Hey, Lóòótọ́ ni jẹ́jẹ́ ló gbé jáde yọ. Bí ni. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pé yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ṣoògùn ni ẹ bẹ́ẹ̀. Oòduà People's Congress Ìjẹ̀bú North Local Government lábẹ́ alága Comrade Isiaka Olówólabí Salisu ó ń kí gbogbo èèyàn tó wá síbi oyè asọ̀lúdẹ̀rọ̀ akilẹ̀ Ìjẹ̀bú eléyìí tí ẹgbẹ́ mùsùlùmí Aunula Islamic Dawal Foundation tí wọ́n fi jẹ lọ́jọ́ sátidé tó kọjá yìí pàápàá jùlọ Alhaji Adesina Hakeem Igwe bákan náà ló tún ké àwọn OPC ìjẹ̀bú north pẹ̀lú àwọn winners social club tìlú ìjẹ̀bú gbó àti ọmọ ìjẹ̀bú kó àfojúsọ́nà oyè àtúnlótò eléyìí tí olórí àwọn OPC akilẹ̀ ìjẹ̀bú tí wọ́n tún fẹ́ẹ́ fi comrade isiaka wolabi salisu jẹ lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún 2021 tá a wà yìí níta lápò nílùú ìjẹ̀bú òde ni ó ti wáyé gbogbo èèyàn là ń pè ó ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀ ìròyìn arábìnrin ọmọ ológun ilẹ̀ wa tí mo sọ̀hún ọ̀rọ̀ yẹn pé wájú Tribune gangan ni ìròyìn ń wà yàtọ̀ sí ti ìkànnì ayélujára àwọn èèyàn sì ti ń dá sí i lọ́pọ̀lọpọ̀ lórí Facebook Live Fresh FM àwọn kan ní à ẹ ń bá máa ṣòwò àlè wọ́n ní yóò lẹ́nìí wọ́n ní ṣé ńgbà tí ó gbà ṣe ológun wọn ò sọ ìlànà àti òfin tọrọ mọ́ iṣẹ́ òun fún ni àwọn kan níkànnì Facebook live Fresh FM ní èyí tí ń ṣeun bí ìgbà tó kàn fẹ́ máa wá ojú àánú kí n bi tí ò sí ni hmm. ìgbà tó kàn fẹ́ máa kolo bíi sympathy látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà pé bí èèyàn bá ti gbé sàárà kọjá mọ́sáàsì tọ́gbàlélúyà kọjá ṣọ́ọ̀ṣì. tọ́ nǹkan mi wọ̀. nǹkan mi sókè ti wọ rárá nu àwọn èèyàn ni àwọn ológun kan àtàwọn tó tún jẹ́ iléeṣẹ́ tó farapẹ́tẹ̀ ológun paramilitary officers kan náà wá sórí Facebook live Fresh FM wọ́n ní àwọn ò tíṣẹ́ àwọn ní í ṣe pẹ̀lú tológun òfin wà ìlànà wà ẹni tí ó bá sì díbọ́n nínú àwọn hmm. táwọn jẹ́ òṣìṣẹ́ ológun ni ó sọ pé àwọn ọ̀mà wọn ni tọ́ ẹ rí i pé àwa kan ṣẹ́ẹ̀tì àjẹ́ńdà ni hmm. àwa kan ju kókó ọ̀rọ̀ sílẹ̀ ni kíkẹ́yìn ọmọ fọ́ wẹ́wẹ́ ẹ̀yin tí ẹ bá tún fẹ́ dá sí ayé ẹ yọ o lórí ìkànnì Facebook Live Fresh FM ìròyìn o ìta gbangba punch lọ́wọ́ àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ ní ojú ìwé kẹtàlá ẹjẹ́ ń sáré rẹ́ díẹ̀ sẹ́yìn fíntín ní etí ń bẹ wọ́n ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà Nigerian Army àná ti ṣe ọjọ́ àìkú Sunday ni wọ́n kéde pé arákùnrin ọmọ arábìnrin ọmọ ológun ilẹ̀ wa kan tí wọ́n fowó kọ ẹ̀ pamọ́ fásitì yìí tí ó ń ṣeré ìfẹ́ eyín o tí wọ́n ń ta mi oge síra wọn lára nípa gbígba àkànṣe òrùka àfẹ́ ìrìn àjò òfẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́kùnrin rẹ̀ tí wọ́n fẹ́ra wọn sọ́nà tóun sì jẹ́ ọ̀dọ́ àgùnbánirọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ibùdó ìfiniwọ̀ tí wọ́n ti ń fún wọn ní ìlànà tọ́kàn orientation camp tí ń bẹ ní yípatá ní kwara òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ wa ní à àwọn ò fi ṣèríà àwọn ò fìyà jẹ àwọn dá ṣèríà fún arábìnrin yìí o ìlú egúngún ìbáàdì toro ìbáàlè gba eégún lójú kó lè ta òòṣà láyà ìbáàlè rojọ́ jù bẹ́ẹ̀ lọ láti yìn tẹ́ dájú lé àwọn ò fi ìyà rẹ̀ jẹ torí pé ó ti ṣẹ̀ sí òfin ẹni tí í ṣe ọ̀gá lẹ́ka ìlú iléeṣẹ́ ológun ilẹ̀ wa director of army public relations brigadier general onyema nwanchukwu olóbó oníròyìn sọ̀rọ̀ ìwé ìròyìn punch tọjọ́ sunday àìná òun náà ni wọ́n bá sọ̀rọ̀ pé ọmọbìnrin ológun ilẹ̀ wa ó ti ta ko òfin iléeṣẹ́ ológun náà fún ìdí èyí yọjì yẹ fọ́nrán tí ń jáde kiri ìgboro tẹ́yìn náà ti wò wọ́n ní òun lọ̀rọ̀ yìí dálé lórí bẹ́ẹ̀ bá tún bẹ́ẹ̀ dá sí i lè lọ sí kànnì Facebook live Fresh FM bẹ́ẹ̀ bá sì fẹ́ kà hmm. ojúwe kẹtàlá Punch ni ẹ ti rí ròyìn. ọ̀dà ẹ já sáré ṣe àwọn kókó ìjọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwọ̀ ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà lára àwọn tó ń gbé egbògi olóró wọ́n máa mú aláboyún kan mọ́nú wọn èyàn kan awo gódéńgbé wọ́n ní ní ìpínlẹ̀ Ògùn tọkọ tìyàwó wọ́n lọ ta ọmọ oṣù kan ńgbà wọ́n sì fa ọmọ oṣù kan ta wọ́n ta ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó náírà fifty thousand naira ni wọ́n ta odidi ọmọ wọ́n ní bákan náà lójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun àwọn ajínigbé wọ́n kò ń tiwọn náà o wọ́n ní ó ti pẹ́ tí wọ́n ti ń ṣọṣẹ́ láabi àmọ́ nígbà tí ọwọ́ pálábá wọn ò ségi ní ìpínlẹ̀ Anambra àwọn èèyàn bẹ̀ ń ṣe ni wọ́n ya làgbà yìí pé tó ẹ ti ń wá tẹ wá ń jí àwọn gbé ọjọ́ tipẹ́ eléyìí o àwọn ò ní gbà bí wọ́n mà ṣe bá àwọn ajínigbé wọ làkàdìmọ̀rè wọ́n gbá méjì mú lára àwọn ajínigbé náà ojú ọgán bẹ̀ ni wọ́n sì dáná sun wọ́n wọ́n ní ní kété tí ìyún ṣẹlẹ̀ tán ní míì náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n sọ di mímọ̀ wípé àwọn agbésùmọ̀mí wọ́n mà ṣòro bí ọgán èèyàn tó ń lọ bíi méjìdínlógójì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán lọ sí ọ̀run àṣàǹtẹ̀ láwọn abúlé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Kaduna Ọlọ́run dákun o ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o má jà ara rìn fẹsẹ̀ ṣe o ìyún wà lójú ewé kínní àti ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune. ààrẹ Buhari wọ́n ní wọ́n ti dé padà láti orílẹ̀-èdè Turkey sí orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n fẹ́ pinnu lórí bí wọ́n buwọ́ lu àbá òfin ìlànà ètò ìdìbò electoral bill ti mẹ́lẹ̀ àbí wọn ò ní bọ́ọ̀lù dídé wọn láti Turkey ni ó jẹ́ ká mọ̀ ń bí ìpàdé àpérò kan ló ní Istanbul orílẹ̀-èdè Turkey ní èyí ààrẹ Muhammadu Buhari lọ rèé bá wọn kópa ńbẹ̀ láti báwọn èèyàn farakínra sọ̀rọ̀ okòwò ètò ọrọ̀ ajé àti ìbáṣepọ̀ orílẹ̀-èdè síra wọn ààrẹ sì ti dé báyìí láti àmójútó bùkátà tí ń dóde wọn bùkátà òun ò sì sẹ̀yìn ọ̀rọ̀ òfin tí wọ́n dábẹ́ ẹ̀ nípa ìlànà tá a gbà mọ́ dìbò nílẹ̀ yìí àtàwọn nǹkan míì tọrọ mọ́ tí wọ́n ti taari ẹ̀ sí tábìlì ààrẹ àmọ́ táàrẹ ò tí ì ráàyè buwọ́ lù ú. lábẹ́ rẹ̀ la tún ti rí ìròyìn míì níbi táwọn èèyàn láti ẹ̀yà ìjọ ti ń sọ fún Ọbásanjọ́ pé kí Ọbásanjọ́ jọ́jọ́jọ́jọ́ kí wọ́n fi tiwọn ṣe tiwọn o wọn ò lè pa àwọn lẹ́nu mọ́ látàrí ìlànà àwọn fẹ́ dá wà self determination tí àwọn ń pariwo Ọbásanjọ́ ò lè pa àwọn lẹ́nu mọ́ o àwọn àgbààgbà láti ẹ̀yà ìjọ lábẹ́ àbúradẹ ẹgbẹ́ tí wọ́n pè ní patriotic ìjọ leaders of thought àná òde yìí ti ṣe ọjọ́ àìkú Sunday nábẹ́nu àtẹ́lu ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Obasanjo. wọ́n sọ pé Ọbásanjọ́ ó ń bẹnu àtẹ́lu ẹni tí í ṣe akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ọmọ ìjọ national secretary fún ìjọ national congress wọ́n ní kí ló dé tí ààrẹ tẹ́lẹ̀ olúṣẹ́gun ọbásanjọ́ fi ń sọ̀rọ̀ sí i nísọkúsọ kí wọ́n fi tiwọn ṣe tiwọn o èyí táwọn ń béèrè fún yìí ní ìdádóláàyè ara ẹni láti máa dáṣe tara ẹni náà kí wá lọ́kàn wọ́n ẹ má sọ ọ̀rọ̀ ní ìsọkúsọ sí a o torí pé ẹnìkan kan kò lè pa agogo kò lè pohùn mọ́ agogo wa lẹ́nu ẹ̀yà ìjọ ló sọ bẹ́ẹ̀ fún ọbásanjọ́ lórí ìròyìn ọ̀hún ni wọ́n tún rọra kọ̀ míì sí níbi tí díkìó ti ń sọ fáwọn tó ti túbá páwọn òṣègbè òkùnkùn mọ́ repentant cultists pé kí wọ́n dákun kí wọ́n má padà síbi ẹsẹ̀ àárọ̀ wọn ò kájà wọ́n má padà síbi tibí rẹ̀ ẹni tí í ṣe olùṣàkóso fìdíhẹ́ fún ìgbìmọ̀ tí ààrẹ Muhammadu Buhari gbé kalẹ̀ láti mójútó ìlànà àti foríjì àwọn èèyàn tó bá ti túbá interim administrator fún presidential amnesty program ọ̀gágun Milland Dikio tó ti fẹ̀yìntì ti rọ àwọn eh, ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ti eh, jáwọ́ nínú rádaràdà lẹ́kùn eh, Niger Delta pé kí wọ́n mọ̀ tún padà síbi pálapàla wọn o torí pé ohun àtijọ́ ti kọjá lọ ìgbà tuntun ló yẹ kó wọlé wa o ojú ìwé kẹjọ punch fún tòórọ. lójú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò òròyìn àtàṣà ńlẹ̀ wa nàìjíríà alhaji lahi muhammed ó sọ̀rọ̀ sígboro ayé ní ìrọ̀lẹ́ àná nígbà tí ó sì sọ̀rọ̀ láti ìlọrin tí í ṣe olúlu ìpínlẹ̀ kwara òkò ọ̀rọ̀ ló sọ sí ara àwọn èèkàn kùgbó olóṣèlú lórílẹ̀‐èdè pé tọ̀ bí ti rírè òun ti mọ̀ pé ẹ ṣe ọ̀tá ẹni kì í ga ọ̀tá ẹni kì í sì í pòdù ọ̀yà ó láwọn olóṣèlú kan wá bọ́ sí gbangba wálíà wọ́n bẹ̀rẹ̀ sí kó lálí fún ààrẹ Muhammadu Buhari ó ní tara wọn lásán ni wọ́n ń sọ ó ní ní ohun tóun mọ̀ àṣeyọrí ààrẹ Muhammadu Buhari ó ní kó lódì wọn ó ní gbogbo ìpèníjà tó ń dojúkọ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ ó pọ̀ jù báyìí lọ ààrẹ muhammadu buhari tí kì í bá ṣe òun tó wà lórípò ni nǹkan ọba ti jimi mọ́ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ jù báyìí lọ nítorí pé ààrẹ lásòmì wọn ó ní àbùkù tó wá wà lára orílẹ̀-èdè wa nàìjíríà tí ààrẹ muhammadu buhari tó ti nù kú ó láwọn ọmọ orílẹ̀-èdè yóò wá ríyùn mọ́ àfikún máa wá bí wọ́n ṣe da epo sí aṣọ àlàárẹ̀ ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ o onílùú ò ní fẹ́ ó tú onílùú ò sì ní gbà kí wọ́n wá túlù mọ́ òun lórí náà ó pẹ̀lú gbogbo èyí tó ń sọ yìí àwọn àṣeyọrí náà yóò máa fojú hàn de ńgbà rẹ̀ ó bá fi kú òun pò wọ́n rí i pé akitiyan ààrẹ muhammadu buhari kò lódiwọ̀n ó ní ó ti pèsè àwọn ohun amáyédẹrùn kan sáàrin ìlú ó ní ẹ lọ sórí ti afárá second niger bridge ó ní ara akitiyan ààrẹ muhammadu buhari iná ni o ó ní ẹ lọ wo modern airport terminals tá a ní ó ní àwọn èyí tá à ń lò tẹ́lẹ̀ onítàtijọ́ ni ààrẹ ti sọ́ di ti ìgbàlódé ó ní ẹ lọ sí abala ti ètò ìgbòkègbodò ọkọ̀ ojú irin rélùwéè ó lẹ́rìí pé ìyàtọ̀ ti bá ó ní àwọn sùkúù tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ń rin rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri ojú òpópónà tí wọn ò sí ń sùkú ọ̀pọ̀ wọn ni ààrẹ ti gbìyànjú láti dá padà sí ẹnu ètò ẹ̀kọ́ àtàwọn ọmọ tó rí jájẹ àtèyí tí ò rí jájẹ kálukú wọn ló ti ń kàwé lásìkò yìí ó ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ọ̀tá ààrẹ Muhammadu Buhari wọn ò ní rí eléyìí o ó nítorí pé kí wọ́n bá a lè rí ọ̀rọ̀ sọ nígbà àwọn náà bá fẹ́ díje dupò òṣèlú ni wọ́n fi jẹ́ pé àléébù ààrẹ nìkan ń làwọn máa ń rí tọ́ka sí àṣeyọrí rẹ̀ wọn kì í wo bẹ̀ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọkọ̀ tẹ̀síwájú ààrẹ kò lè dúró ó ń tẹ̀ sọ́wọ́ iwájú ni ẹ lọ sójú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun. àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì orílẹ̀-èdè yìí ti ké sí Rauf pé kí Rauf ó yọjú sí àwọn lọ́túnla ọ̀túnla ní ṣe ọjọ́rú Wednesday ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ní mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kò kárí ètò Nàìjíríà lábẹ́nú nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ìgbìmọ̀ tẹ̀ kótó nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì tí ń rí sí ọ̀nà tí wọ́n gbà náwó ìlú àti bí wọ́n ṣe ń jábọ̀ owó níná fún ìlú òpin ọ̀sẹ̀ tó lọ yìí òun náà ni wọ́n sọ pé àwọn fẹ́ rí Rauf Arẹ́gbẹ́ṣọlá kó wá ṣàlàyé àlàyé tí ń bẹ ń di gbogbo dedene àti dedene ní ọ̀nà tí iléeṣẹ́ tó ń rí sí ìwọléwọ̀de ilẹ̀ wa Nigeria Immigration Service tí wọ́n fi ń gbà á gbéṣẹ́ fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ abániṣe consultant láti máa mójútó visa Nigeria àti international passport to Nigeria ah ilé ìgbìmọ̀ asòfin faraya wípé ẹ dúró ná èwo ni ká lọ́kọ́ ńlé ká máa fọwọ́ kómi kiri àdúgbò nígbà tá a láwọn akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ tí orí wọn pé ní iléeṣẹ́ tó ń rí sí ètò abẹ́nú tó lè mójútó visa àti kò kárí international passport nàìjíríà kí lẹ wá tún ń gbéṣẹ́ yìí fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ abániṣe consultant sí ilé ìgbìmọ̀ asòfin ni àwọn tí ń sọ gbogbo ìṣọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ yìí àwọn lọ sí Atlanta àwọn lọ sí orílẹ̀-èdè South Africa àwọn lọ wo embassy nàìjíríà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ làṣírí tuntun sí àwọn lọ́wọ́ àwọn ọ̀dà lọ àwọn mú olùyẹ̀wé owó wù àgbà nàìjíríà auditor general of the federation àwọn mú lọ́wọ́ eléyìí gan ni wà ń kúérì gbogbo ìgbésẹ̀ mọ́ ẹgbẹ́sẹ̀ fún consultant pé kí lẹ̀ ń ṣe léyìí sí wọ́n ní owó tí nàìjíríà ti pàdánù láti pàṣẹ gbogbo àwọn ìlànà yìí owó tí kì í ṣe owó kéékèèké ni o bẹ́ẹ̀ àkóbá tí ìlànà mọ́ ẹgbẹ́sẹ̀ visa àti international passport fún consultant tó ti ṣe fún ọrọ̀ ajé nàìjíríà òní ń lọ lọ́ọ̀kan yìí ebi kọ́ wọn kọ́ o kíkọ tí wọn kọ́ lọ́fà kíkà rẹ̀ ẹjẹ́ adójú ọjà ń bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ìkùṣe lágbára tó kò sólóògùn tó lè rí ti ìkùṣe o àti bẹ́ni sáyé òótọ́ àti rí ni pẹ́pẹ́pẹ́ ikú ti ṣèkà ó ti mú olólùfẹ́ wa lọ òní ogúnjọ́ oṣù kejìlá ọdún láwọn máa ṣèrántí ọjọ́ ìbí ọmọ wa ọ̀wọ́n Rashida Tọ́lánìkẹ́ Àbákẹ́ Ọ̀jẹ̀wándé ọmọ ayílára tó ṣaláìsí lọ́jọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún yìí ọjọ́ náà rí bí àná tá a bí arẹwà ọmọ tuntun jòjòló sáyé tó sì wá dàgbà fi rú àwọn ọmọ rẹ̀ dun àwọn òbí ẹ̀ nínú àmọ́ ọlọ́jọ́ òjò ló o síbẹ̀ a ò ní ṣaláìkí ọkọ ọjọ́ bí òní Àbákẹ́ àjírí ọmọ ajíbọ́sìn ọmọ arọ́tíwẹ̀ bí òjò aró òwú ìrọ́ró àwí ìmẹ́nu kóńtù ọmọ àjíyìn ọmọ ajílálẹ̀ ẹ̀ṣọ́ ọmọ ẹfún rojọ́ epo ọmọ ajílà ọmọ arígbáńlá buwó aya ọ̀nàrẹ́bù ọláwálé wàsíù ọ̀jẹ̀wándé gbogbo ìgbà láwọn máa ṣèrántí ọjọ́ ìbí rẹ o táwọn sì máa dúpẹ́ lọ́wọ́ elédùà tó fi ọ́ fún wa happy posthumous birthday to you ọ̀lànìkẹ́ kọ́lọ́run ó fi àlùjọ́nà onídẹ̀ra ṣèkẹ́ rẹ̀ súnre o olóyè ọlátúnjí ọládìméjì àyílára agbákin tìlú arárọ̀mú owó kingdom ló ń kéde fún gbogbo ẹbí àtojúlùmọ̀ tó bá ń gbọ́ fún wọn jẹ ní tẹ̀lé ń tẹ̀lé back to back ló ń ṣẹlẹ̀ top success ògbóǹtarìgì adẹ́rìn pòṣónú ni ọ̀làníyé àfọ̀njá sanyẹ̀rì ó balẹ̀ pẹ̀pẹ̀ sólù ilé top success tó ń bẹ ní woro dùnbàdàn fàkànṣe magic wednesday ìyún wednesday ọ̀sẹ̀ yìí àyò fóònù fún tọmọdé tàgbà tecno ló mú yìí wá fún wa sáàtì gbórí wọlé ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tecno tó o bá nífẹ̀ẹ́ sí kó o sì máa jàǹfààní rìn fàkàǹkà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀làníyé àfọ̀njá ni ó máa tajà fún wa fún wa lẹ́bùn Adéwẹ̀kẹ̀ iléeṣẹ́ twelve sources gan ni bàbá abẹ tó tó ṣe bẹ́ẹ̀ nínú àwọn iléeṣẹ́ tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlé ló tó ń lona nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ tecno ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jìnnà dénú má gbàgbé wednesday ọ̀sẹ̀ yìí ni magic wednesday ọjọ́ kejìlélógún oṣù kejìlá lólú iléeṣẹ́ twelve sources tó ń bẹ̀lẹ́gbẹ̀ mr biggs ìwòrò roundabout ìbàdàn ọjọ́ yìí gangan lọ́jọ́ ìfẹ̀bùnṣeré torí tecno fẹ̀bùnṣe yìí gangan ni magic wednesday nílé iṣẹ́ top success. bóyá lẹ mọ̀ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣẹ́ tí mo pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ pé quality ọ̀dà evaluate àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ mi ẹ̀rọ ti evaluate bẹ́ẹ̀ bá kan lé tán àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ evaluate get evaluate for your money àmọ́ evaluate wọ́n sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ní sọ́jọ́. <laughs> ẹ̀yin èèyàn wa ní ìjẹ̀bú north ìjẹ̀bú east àtògùn waterside federal constituency ọmọ yín ti ṣojú yín lè gbìmọ̀ aṣojúṣòfin nílùú àbújá right honourable abdulmajid adéṣẹ́gun adékọ̀yà deputy minority whip nílẹ̀ ìgbìmọ̀ aṣojúṣòfin tí gbogbo yín mọ̀ sí àtàkà tún ti ṣetán láti ṣètò ìrónilágbára fún yín ní tìwé tàgbà ó ti ń ṣètò ìgbáyégbádùn fún yín látẹ̀yìnwá ìrónilágbára tó pé ọdún ló délẹ̀ yìí o ẹ máa bọ̀ wá jẹ nínú àǹfààní ètò ìrónilágbára yìí láì fi tẹgbẹ́ òṣèlú ẹ̀sìn tàbí ẹlẹ́yàmẹ̀yà ṣe àwọn ohun amáyédẹrùn ti wà nílẹ̀ rẹpẹtẹ lọ́kẹ́ àìmọye bíi alùpùpù mọ́tòsáìkù máṣíìnì máṣíìnì ìránṣọ ti gbàlódé ẹ̀rọ ìlọ́ta ẹ̀rọ amúnátàn ẹ̀rọ amómitutù bíi ọ̀rinrin freezer irinṣẹ́ gẹrungẹrun ẹ̀bùn owó ìrónilágbára tó jọjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ monday ogúnjọ́ oṣù yìí december twenty lètò ìrónilágbára yìí máa wáyé ní federal constituency office tó wà ládùúgbò adẹ́núgbà àgọ́ ìwòye ìpínlẹ̀ ògùn láago mẹ́wàá òwúrọ̀ ẹ máa bọ̀ wá pàdé aṣojú onílé ìgbìmọ̀ aṣojúṣòfin right honourable abdulmajid adéṣẹ́gun adékọ̀yà àtàkà fúnra ó ní ìgbádùn la ó fi ṣọdún a ò ní ṣọdún ní ìnira team àtàkà group ló ń kéde ẹ̀ tí wọ́n sì wí pé àtàkà ò ṣe bí ṣe. ọ̀rẹ́ wa gbogbo ohun mèremère rẹ̀ nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ ló ń rán àwọn ọmọ rẹ̀ nílé ẹ̀kọ́ pẹ̀lú rọrùn ṣé sàmọ́ni yóò lọ tí ní dọ́dọ̀ tiẹ̀ ni. family league limited nílé iṣẹ́ alálùbáríkà àwọn làṣírí ẹwà mi pẹ̀lú àṣírí bíbò tí gbogbo nǹkan fi ń mú yẹ́s. ìwọ náà wá darapọ̀ mọ́ iléeṣẹ́ olóríire díẹ̀ lára àwọn àǹfààní tó lẹ́tọ̀ọ́ sí rèé. gẹ́gẹ́ bí ẹbí. iye owó lọ́nà ìrọ̀rùn láì léèlé nínú. ìrànlọ́wọ́ láti rán ọmọ lọ sí ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì àti yunifásitì rírà irú ọjà yóò kó fẹ́rà tó sì máa sanwó rẹ̀ lásìkò tó bá event center opposite gbaremu market market sango ẹlẹ́yẹlé road ìbàdàn lọ́jọ́ tuesday twenty first december ọdún tá a wà yìí láago mẹ́wàá òwúrọ̀ royal host is imperial majesty ọba saliu akànmú adétúnjì ajé ògúngúnnísọ Wan olùbàdàn ti ilẹ̀ ìbàdàn chairman prince yemisi adéaga president general ccii àtàwọn lọ́balọ́ba pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnrin ìlú fún àlàyé zero eight zero three three eight six one one nine six tàbí zero eight zero three three five eight four five six three tàbí kẹ́ẹ̀kan sí wa ní plot eight twenty eight mọ́kọ́lá house housing estate barak road opposite victory faith church mọ́kọ́lá ìbàdàn pè láti darapọ̀. kó ba lè jẹ́ bí olóríire àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yán kíákíá mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó